lè rírú àkójọ yẹn tó torí pé ẹ̀sìn ìlú náà lẹ́sìn ọba adẹ́dà tó yọ́nú sí ó jẹ́ kó rọrùn fún èèyàn láti lè máa jẹran àti lọ́bẹ̀ àti láti lè bàbára iṣẹ́ yẹn ọ̀rọ̀ hajj fourteen forty seven eléyìí tí wọ́n ti gàràfà rẹ̀ láti bí oṣù àbọ̀tọ̀dún kan oṣù mélòó kan sẹ́yìn tó ti fourteen forty six àwọn kan ti ń ṣiṣẹ́ lórí hajj fourteen forty seven báwo ni ájì yẹn ó ṣe rọrùn fáwọn èèyàn láti ṣe wọn ò dákẹ́ ṣé security la fẹ́ sọ ni àbí ti ètò amúnádókun àwọn tí wọ́n tún agbègbè yẹn ṣe àbáwọn àfáà tí wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n tírèèni àwọn àìmọ̀ àwọn duhans àwọn olùpèpè tó máa báwọn alálàájì sọ̀rọ̀ wọ́n tírèèni àwọn èèyàn lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àwọn kan gba tírèèni lórí èdè tí wọ́n báwọn èèyàn sọ torí tá a bá dé hajj èmi ò rò pé èdè kan gbajúmọ̀ lórí ilẹ̀ téèyàn ò ní gbọ́ ní mẹ́kà nípa wáàsí àwọn yẹn máa ń rò pé sọ́mọ́ ń sọ yorùbá mo ní tó bá farabalẹ̀ dáadáa wà á gbọ́ yorùbá. ní haram mẹ́kà dàbò bí èyí certain time ìwé àbáyé tí wọ́n mọ̀ sí tẹ́rẹ́jà máa ọ̀rọ̀ ọlọ́run sí èdè yorùbá àdúpẹ́ lọ́dọ̀ òun jẹ́ kó wà ní èdè tọ́lọ̀ ọba aláàbàbàrà bó ṣe wá bàbàrà rẹ̀ láyé yìí ó jọ kó fi wá súnmọ́ ẹ̀yà àti èdè tí ó bàbàrà jọ àlùkìyàmà. bàbá aláàánú zálìkà yọ azim ṣáá à. eléyìí tó ń fún wa yìí bá rí èèyàn kan tó kan gbogbo àlámọ̀rí yìí. wà mi wà kò lè rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń jẹ́ kéèyàn bá bàrà alukur'an tábà wò mí lọ́wọ́ òun ni alukur'an wà tábà lẹ́yìn ṣe bọ̀ yìí sí kur'an àwọn ọmọ àfa wa àwọn aṣáájú wa ni máa kíra ọlọ́wọ́ bá dẹ́dà ká sọ kìlì ni wọ́n translate ẹ̀ sí àti lọ́nà ẹgbẹ̀rún alukur'an tí wọ́n tún tẹ̀ lọ́dún yìí tẹ́fẹ́ fún àwọn èèyàn. lọ́fẹ̀ẹ́ láì gbowó lọ́dọ̀ èèyàn kankan èmi ò rò pé téèyàn bá láǹfààní láti dé mọ́tàbà tí wọ́n ti ń ṣe tàwùzí mọ̀sọ́ if mi ò rò pé pálí kan ń bẹ téèyàn lè fẹ́ gbà tí wọ́n ní gbé fún un pé mo ní di packet páálí Quran ẹ̀rí bíi ogún ogún nínú ẹ̀ ẹ̀rí lára rẹ̀ wọ́n kọ́ sí pé wákùlélà eléyìí wa kì í ta ni o àfáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ni lọ́dọọdún bí wọ́n ṣe wá ń tẹ̀ nìyẹn àbí tẹ́ ẹ̀ bá lọ béèrè bẹ́ẹ̀ bá wọ haramu mẹ́kà sórí àwa tá a fẹ́ lọ bẹ́ẹ̀ bá mú kọ́pì kan jáde báyìí wọ́n ní gbà lọ́wọ́ ẹ̀ tó bá tún padà láì àlásàrì tó bá tún mú kọ́pì kan wọ́n ní gbà lọ́wọ́ ẹ̀ torí pé ibi tó ti ń yọ yẹn tó bá ti di kó di àṣálẹ́ wọ́n tún gbé pálí mi wọ́n tún kíni wọ́n tún fi ilé rẹ̀ ibẹ̀ láti ráwọn èèyàn náà táwọn náà tún dúró tí wọ́n tún ra kọ́pì Quran láti ta àánú lọ ìyẹn túmọ̀ yìí pé ìbàbára alukur'an ẹni tó lọ́lá púpọ̀ nínú alukur'an nínú àwọn àfa wa àgbà àfa wa abubakar yẹn kan ní gbalada lórí alukur'an tó tọ́ abubakar siddiq nípa iṣẹ́ tó ṣe pé ó láǹfààní láti múùbù kọ́pì alukur'an from different copy ó wá kó sínú ewé méjì tó kó ó ti wà tẹ́lẹ̀ àmọ́ ló ṣe kí ni ló kó ló kọ̀ǹpáìlẹ̀ èyí tá ànábì fi kalẹ̀ ó wà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn sàhábẹ́ náà ní kọ́pì tiwọn àmọ́ àbákẹ́sìdì òun lọ́ba adẹ́dà fún láǹfààní láti mú bọ̀ pẹ̀lú different material sínú pálí méjì tó wà nù ẹ̀ nínú àwọn táwa náà lé pabá lásìkò wa yìí nínú ẹni tó lóore mí ṣáá ìrọ̀lá nínú àwọn òfin ẹ̀sìn ibi tá a bá ti rí kùránù àmọ̀ pàtì bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ nínú wọn ni mẹ́lẹ́kù fáàt ọlọ́mọ àtàlẹ́kọ̀ àforíjì fún àtàwọn tó tẹ̀lé Abdullahi náà wà bẹ́ẹ̀ fún al-Saud nínú àwọn ọba Saudi táwa bá àwa bá fáàdù àbá bàbá wọn Faisal tó ti yé lẹ́yìn Faisal ló kan fáàdù lẹ́yìn fáàdù ló kan Abdullahi lẹ́yìn Abdullahi ló tún kan Faisal ní Salman yìí tó ti yé Abdullahi bá wa lékun dáadáa wọn. a rí pé fáàdù kí ni fáàdù ṣe tẹ́lẹ̀ gbogbo kọ́pì Quran tó wà lọ́wọ́ wa yìí especially bí irú eléyìí tó fẹ́ jọ èyí tí mo mú lọ́wọ́ yìí ọlá pé kọ́pì rẹ̀ ti ṣe ni yìí sọ wọ́n máa ń pè ní bá Medina òun ló wá lọ sí printing press kan sí Medina tómi bá pọ́n bómi tó ń pọ́n díẹ̀ díẹ̀ tó bá pọ́n sórí rẹ̀ kò ní lápá so ó wà glossy so yóò kàn máa tá dànù báyìí ni ó ní kán lọ wá pépà wo ló dáa jù wo ló dáa jù kí wọ́n máa tẹ lọ. ádìmù haramaini sharifaini wà ìmọ̀ ọ̀wọ́ ọ̀rọ̀ mẹ́ta wá sá hmm. kò sí tó gbé ṣe tó jọ máyà táǹkà yìí yóò jẹ́ wípé ní tẹ́kù ọkàn sí páyà ọlọ́run ìtẹ̀láṣẹ ọlọ́run pé bóòlù ọ̀rọ̀ ọlọ́run ṣe ní parun ìgbìyànjú la lè ṣe tá a mójú tá a ṣe ọlọ́run ká tó bá sọ tàwọn hápábọ̀ àwọn tó máa ń kọ́ àwọn ọmọ nígbà tí wọ́n á kọ̀ án a máa ń sọ fáwọn èèyàn dáadáa pé ah, oná tí máa ń kéwọ́ mọ́kàdá tó ọba máa bí tí wọ́n ti máa ń kéwọ́ tálálà dì bá lọ tán tó ọba lè dúró díẹ̀ bí ọ̀sẹ̀ méjì mẹ́ta nínú muharram ọ̀rẹ́ pé àwọn ọmọlẹ́kẹ́ wọ́n padà sínú haram àwọn ọmọlẹ́kẹ́ wọ́n padà sílẹ̀ wọ́n ní hílkọ̀ hílkọ̀ tí wọ́n máa ti ń kójọ fẹ́ẹ́ fi hàn kùránì bẹ́ẹ̀. so kò sórígun tí ò sí bákan náà ní nàìjíríà bákan náà lẹ́wọ̀ rí hílkọ̀ hílkọ̀ nínú ájì àbá àwọn àgbà fáà tí wọ́n gbàgà fún wọn so àwọn èèyàn wà pé tí wọ́n bá ṣe jòkó yìí àfa kọ̀ọ̀kan ìwọ tó bá fẹ́ kọ́ hadith ọjọ́kọ lọ́dọ̀ àfa aládìs ìwọ tó bá fẹ́ kọ́ fíkìw ọjọ́kọ lọ́dọ̀ àfa onífíkì orí fòrò à tó ti ìwọ tó bá fẹ́ kọ́ àkídà wọ́n ti gbá àwọn àfa yẹn kalẹ̀ wọ́n dẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ wọn sáwọn áńgù kọ̀ọ̀kan àfi téèyàn fẹ́ gbọ́rọ̀ ọlọ́run lórí àkọ́. kàmí ṣa ayọ̀rọ̀ kàmí ṣe pọ̀lùkù. nínú ìtàǹbá lọ dáadáa tó mú òun náà wípé ẹran tó jẹ́ nú àmì òfin ẹ̀sìn wa. lábẹ́ alákòjọ mọ́sàsí rọrùn fún wa mm-hmm. àwọn tí wọ́n pa ní mẹ́kà tá a pè ní àdáyá àwa tá a pa tiwa nílé tá a pè ní àdọ́ṣí ẹran tá a ń pa fún iléyá oyè Allah subhanahu wa ó wá tún kọ̀ntínú láti ṣàlàyé àwọn àǹfààní lára àwọn ẹran yẹn. ضم محلها إلى البيت العتيق àrígbé à ń tẹnumọ́ púpọ̀ àpẹran gbogbo tí wọ́n ń pè ní ọdún ìjọsìn nínú ẹ̀sìn Islam kò sí kankan tá a lè sọ wípé ọlọ́run bàálà ń bẹ́nẹ́fìtì mbẹ̀ gbogbo ìgbà tí ó bá sọ̀rọ̀ ìjọsìn kan yóò sọ̀rọ̀ àǹfààní kan lórí ilẹ̀ àìdá àǹfààní tinú sábà tòun ni yóò ní làkún torí tìyín لكم فيها منافع إلى أجل مسمى لكم فيها منافع àwọn àǹfààní tó pọ̀ wà fún lára àwọn ẹran yẹn àwọn àǹfààní tó pọ̀ ó wà fún wa lára àwọn ẹran yẹn mẹ́ta tó gbajúmọ̀ làwọn èèyàn máa ń gbajúmọ̀ ni nínú àwọn àǹfààní tó bẹ́ẹ̀ táwọn olùmọ̀ máa ń dákọ̀ fún wa eléyìí táwa parun tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀ nínú ẹ̀ ni awọ rẹ̀ nínú ẹni tá a bá wo àwọn ẹran tó bá wá láti fa Asia even láti North Africa ń tó yẹ bá wo irun ara rẹ tá a irun ara rẹ kalẹ̀ báyìí yóò ga gbọ̀gbẹ̀rẹ̀ báyìí ni máa ń ní irun gan lára irun yẹn tó lè ṣe wọ́n mi fabric aṣọ téèyàn ẹ̀dàwó kan sí ti ẹ̀rí pé jọ kò sẹ́ni tó ń sun ẹran nígbà táwa dé ló di awọ rẹ̀ yẹn náà ń jò tó ó láǹfààní tó pọ̀ eléyìí tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa fi ń ṣe irun ni o awọ rẹ̀ ni o wàrà rẹ̀ alibani ha awọ halibu ha àǹfààní pọ̀ ń bẹ̀ tá a lè rí. ìyá ajáde mẹ́. a máa wà bẹ́ẹ̀ títí tí kan eléyìí tí aláàtì yìí pé tẹ́ ẹ bá ti ń wẹ́ran yẹn lọ ẹ máa mánéèjì ẹ máa tọ́jú rẹ̀ títí ó fi dàsìkò tẹ́ fi lọ pa. Màmá ìlú ha iná ìlà ìsìlẹ̀ àti. Gbogbo ẹni bá fẹ́ràn tiẹ̀, a rí i pé lánàá àwọn èèyàn ṣe wàhálà gan-an. Ọlọ́run mọ́ sábà san wọ́n lẹ́sàn-án olórí. Àwa tọ́lọ̀ ní kó rọrùn fáwa náà sìn abẹ́ kó jọ kó gba tiwa náà lẹ́sìn. Ó fi lépa báwọn kan ṣe wàhálà jù wá lọ. Àwọn kan ṣe wàhálà nù ẹ̀sìn jù wá lọ. Àwa ń sìn adéfẹ̀là ni wá. Tó ti yé àwa tó jẹ́ wípé ọmọ bọ́lá ńlé bá a sàn kankan dé là ń fi ẹ̀kọ́ jẹ mẹ́mẹ́ báyìí ni a ti gbàgbé pé àkànná ẹ̀kọ́ tó ṣe lọ jẹ́wé àwọn ni wọ́n lọ àwọn mẹ́mẹ́ àtẹ̀kọ́ àwọn ń lẹ́yìn ó bá pẹran ní mẹ́ta tó Sudan kéèyàn wá dara dá lọ torí pé kò sẹ́ran tí ó rà lọ́rùn yóò wulẹ̀ o mú àgbo rẹ̀ lọ́wọ́ tí ó fi ṣe kí ni tí ó pa anabi sallallahu alaihi wasallam àti kan tó padà ṣe pẹ̀lú àwọn sàhábà rẹ̀ wọ́n dẹran láti Mẹ̀dínà wá Mẹ́kà ni ẹni kó lágbára wọ́n dẹran láti Mẹ́kà wá sí Mẹ̀dínà si máa wà sọmi tẹ̀nà Mẹ́kà sí Mẹ̀dínà sí lẹ́yìn ó ọ̀run kì í wa ọlọ́run wa bó ṣe rí yẹn náà àwọn ètò kan sáà tí ì débẹ̀ ni sáà tí ì débẹ̀ ni ẹ wà máa nàgà ẹ tún tọ́nà ẹ tún kírun ẹ tún tọ́nà ẹ tún jẹun. téèyàn bá fẹ́ sùn láti Mẹ́kà dé Mẹ̀dínà ó tó oorun tá a máa sùn Nàìjíríà látàlẹ́ sàárọ̀. fẹ́ sùn gan ó là téèyàn bá múra yẹn lè tọ́ lẹ́nu ọkọ̀. nígbà tí ọ tára bá tún yẹn tí èsì fẹ́ ságbárí èèyàn èèyàn bá rò pé òun wà lórí bẹ́ẹ̀dì ni. káwájọ́ pé ọ̀nà láti Mẹ̀dínà lọ Mẹ́kà torí pé wọ́n fẹ́ lọ gún ẹran bẹ́ẹ̀. ọba aláwa ní gbogbo bẹ́ẹ̀ ṣe wọlé fẹ́ gun tó ẹ gbọ́dọ̀ pa níbò ní o fún mama ìlú ha ibi tẹ́ ti du ibo ní o. ìlànà ìdílé àti. ìlànà ìdílé àti níbi ilé ọlọ́run dọ́ndọ́run yẹn tẹ́ ẹ bá tipẹ́tipẹ́ ibẹ̀ ní kẹ́tì lọ́dún. eléyìí tó túmọ̀ sí wípé àwọn tó bá lọ Mẹ́kà ń sìn wọ́n lè máa béèrè pé tẹmọ lára mẹ́kà rẹ ti ní ká pẹran àbí ọ̀dà káwá ní gbogbo àwa mẹ́rin wa lọ di haram ibẹ̀ lábẹ́ kí ni lábẹ́ pa kí ni ó tẹ̀lé ńbẹ̀ lábẹ́ dùn. ó ń là síríta sọ fún wa wípé haram mẹ́kà ó fẹ̀ kọjá bí tá a rò sí yẹn. so torí pé haram mẹ́kà dé mù náà níbi tí wọ́n ti mẹ́gbára níbi tí wọ́n ti pẹran haram débẹ̀. anabi sallallahu alaihi wasallam. wọ́n ní dọ́gbó máa fà tó fẹ́ ṣe bádùrì haram fún wa wọ́n ló gun ràkúnmí rẹ̀ ó wá káàkiri ó wá ní haram tó bá lọ ó lórí gun yẹn ó ní húnà haram bẹ́ẹ̀ làwọn sàábà rẹ̀ ó wá sàmì haram tó fi kọ́fà Muzdalifa múná húnà haram húnà haram húnà haram ó wá fẹ́ rẹ̀ lọ torí pé ayé ó wọ́n wulẹ̀ wá gbé ẹran pípa yẹn wọ́n wá gbé kúrò létí kàábà wọ́n gbé lọ bìkan tó dì wọ́n kọ́lé máṣíìnì bẹ́ẹ̀ ti ń pẹran. Súnmọ̀ màhílù á. Iná nígbà èdè ní àti. Àmọ́ lọ́jọ́ tó jíjọ́ yọ̀mọ̀ sílẹ̀ òde ibi à, ìyẹn ni seventh ìjìra sanabi kọ́kọ́ fẹ́ wọ Mẹ́kà táwọn òfààrò Mẹ́kà níjọ́ yẹn tí wọ́n jó wọ Mẹ́kà ṣe mọ̀ pé àwọn sọ̀hábà ń tó ká wọn láàrin pé ah, kéwòn ṣe wàhálà yìí látòdì ní Mẹ̀dínà wábí káwọn kan wá sọ páàní wọlé ní tí ò bá ní mú wa wọ̀ tí ò bá gbẹ̀mí wa ṣe tán láti tẹ̀mí wa lẹ̀. àádọ́ ta rímu ṣáá ìrọ̀lọ́ àwọn èèyàn bá bàrà okun ẹ̀mí tábà rí Yorùbá tó náà lè fẹ́ máa ṣiṣẹ́ pé mo fẹ́ máa ṣiṣẹ́ wọn lọ́wọ́ tó ń kójọ nǹkan ó ní mo fẹ́ fi lọ Mẹ́kà ni owó Mẹ́kà lọ́wọ́ ṣe wàhálà tó bá ara ìtumọ̀ ẹni pé ẹ̀mí rẹ̀ wà ń bẹ̀ máa láwọn ọ̀dọ́ wa ọlọ́ba wa sanwó lẹ́sùn olóore tí wọ́n lọ sí ọlọ́ba àtàlẹ́ fún dáadáa wọn. àwọn ọ̀dọ́ kan wà tẹ́ bá wo tí wọ́n ń ṣe ẹ wàá rò pé owó tí wọ́n kó fẹ́ fi lọ mọ́kà yẹn ó tówó sálẹ̀ fi kún òwò wọn. àwọn náà fi ń lépa báwọn ah, kan ní òtó tí wọ́n mi tí wọ́n gùn sì kówó àjò yẹn. eléyìí tó jọ mọ́ ìdájọ́ tá a lè múnú ayàtà kàtẹ́yìn bàtà àwọn sàhábà tí wọ́n jẹ́ wọ́n wọlé tí wọ́n dé Hudaybiya ni wọ́n ti dá wọn dúró ibẹ̀ sì gbajúmọ̀ nìsín bẹ́ẹ̀ bá dé Mákà tó bá lọ lọ Hudaybiya ọkọ̀ tí ó wọ̀ ó lè mọ́ ju bí ten rial five rial lọ tí ó bá gbọ́ bá lásìkò hajj tí ó bá pọ̀ ní Hudaybiya ibẹ̀ ni wọ́n ti dá wọn dúró. ńgbà tọ́lọ́ ti kádà lápá mi wọ mọ́kà lọ́dún yóò a sì ti láníyàn àníyàn wà lè ti ṣáájú so ẹ jẹ́ ká máa gúnran bì àwọn sàbẹ̀ wò pé wọ́n wà lè lọ́tàn látọ̀dídì màdínà á ti wá gúnran bì ṣèbí tó ń sọ fún wa ni pé fún màmá ìlú ha. àníyàn táwọn dà ìlérí àwọn ni pé

wọn ò ṣe kí ni wọ́n ń kó ṣuṣú díẹ̀ wọ́n sì ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ní bẹ́ẹ̀ ni wàhálà tí wọ́n ṣe ìtara ẹ̀sìn ló mú wọn ṣe kì í ṣe pé fẹ́ẹ́ mọ́ wọ́n ṣe ní ìsìn tó o máa tó fẹ́ ṣe ìwọ má parí rẹ nínú ilé ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́kùn máa bá ẹ lọ parí yín níta obìnrin ló kún ànábì nímọ̀ràn yìí o dawrul mar'a fi nashrati da'wa ipa dawrul ipa impact obìnrin náà nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn obìnrin nípa tó pọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn púpọ̀ wọ́n sì lápá tó dáa ọlọ́ba ayọ́rú sí wọn nínú wọn ìyàwó Aisha wà gbogbo ọ̀pọ̀lọpọ̀ dájọ́ ẹ̀sìn ìyàwó Aisha ló mú wa Umu Salama torí pé jágbàlagbà ó ti lẹ́ẹ̀sì rẹ̀sì dáadáa kẹmọ̀ ó dá ìjágbá rẹ̀ ó fi sọ̀pọ̀tà nàbẹ̀wá Muhammad ó ní báyìí ló yẹ kó ṣe ẹ má parí nínú ilé ẹ lọ parí níta kẹ lọ gbọ́ràn kí làwọn sọ̀ kálukú jáde ni mọ́tẹ́lẹ̀ ẹ́ oúnjẹ ọlọ́run ti ń fa orí kí ni ó kù táwọn ó ṣe báwo náà ṣe àwọn tí wọ́n sì tètè fẹ́ pàtẹ́lẹ́ wá lé kí ni wọ́n bẹ̀rẹ̀ sí ń fa. ó ń bàtà báyìí omi ẹ̀kọ́ rà kún mi wá. ìrẹ́ ìrẹ́ àlẹ́ ọmọ àbí tọ́lì ó yẹ lọ́dà rà kún mi wá àtàgbò ó wá bẹ̀rẹ̀ sí ń gún fún ara rẹ̀. àwọn kan ní nígbà tá bẹ̀rẹ̀ sí ń gún rà kún mi yẹn ọ̀pọ̀ náà wà ràkúnmí tí wọ́n kó sí ẹgbẹ́ abẹ́gi kan fúnra ara wọn ni wọ́n ń gbọ́rùn pọ̀ wá bàmẹ́rin wípé àràádú àwọn fúnra ara wọn wọ́n fẹ́ gba báríkà ọlá tí ń bẹ ni pé àmẹ́bí ló dún èmi àwọn fúnra wọn ni wọ́n ń dà wọ́n ń dà pé rárá rárá kì í ṣe pé wọ́n ń sá ó ti gbàgbé òǹkà tá àmẹ́bí dún nígbà tó dún láàyè kan pẹ̀lú àkómọ́ kẹrẹ̀ wọ́n ní sixty three lójú ó wá ẹ̀sẹ̀ wá gbé ọ̀bẹ fún àmì lórí àmọ́ gún yòókù lọ. Súnmọ́ màrí lu ha ilẹ̀ ìbẹ̀tẹ̀ láti ibi táàtì du òun náà nílé ọba dẹ́dà tó tiẹ̀ adìyà bá lẹ́gàl káàbà wàlẹ̀ adìyà máa kú fún ayẹ̀bùlúgà màṣílà ní sọ́tẹ̀lẹ̀ fàtẹ́yì ó ní adìyà ẹran dáyà máa kú fà kó sákòrà lórí ẹni títí ariam luka mahila tí ó fi dé ààyè rẹ̀ bó ti láyé rẹ̀ súnmọ́ mahilu wa. ìyá ìgbà yìí ti ń là sí. abẹ́ àlá àtẹ̀lé àtẹ̀lé mẹ́ta ti rọrùn fún wa bá a bá lè fọwọ́ wa dùn kán lè bá wa náà du ẹran níbo ní mẹ́ka ọlọ́mọta gbà bẹ́ẹ̀ náà. ولكل أمة جعلنا منبتا ليذكروا اسم الله بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المسلمين الله سبحانه وتعالى kò yẹ gbogbo lẹ́ni tó ń ṣàlàyé ìdájọ́ ìgúnran fún wa a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ṣe wá mùsùlùmí o abẹ́ àdánwò tí máa káyàn tí ò ní jẹ́ ìhòòlè kúrò láyé mùsùlùmí ọdún ìṣẹ̀lẹ̀ sí wa nínú téyà gbọ́dọ̀ máa bẹ lọ́rùn rẹ̀ ní pé ọlọ́run má jẹ́ ń kúrò láyé fá àti kó pa mí ní mùsùlùmí ọlọ́run mọ́tà síbẹ̀ fún wa tó bá ti lè pààyàn mùsùlùmí èèyàn ti róore bọ̀ wàláì òmùníyàtìl àríyà èròǹgbà tó ga téèyàn gbọ́dọ̀ máa bẹ̀ ní kọ̀kọ̀ ní gbangba oníkọ́lọ́run dákòókò bí wọn kúrò lórí ilẹ̀ ní mùsùlùmí torí pé ó jẹ́ ìṣesí kan ọ̀nà àgbàjọsìn kan tó pé inú ẹ̀sìn wo eléyìí táwọn èèyàn ń pè lẹ́sìn lónìí ló nírú àwọn ètò lẹ́sẹẹsẹ ẹ bá kanu kùránì wa bá a ti ń pẹran bá a ti ń tàwáfù bá ti ń gbogbo táwọn èèyàn ń pè lẹ́sìn ẹ lọ wo kí làkọọ́lẹ̀ ti ń bẹ fún àwọn tó tún àwọn tó fi lẹ́lẹ̀ ni o wọ́n wá lọ mú bọ́rọ̀ kọ́ọ̀sì àtàwọn alágbà ìṣesí ti ìṣesí wa bóòlù náà ṣe ní àwọn èèyàn wá gbà wípé gbogbo ẹni tí ó bá ṣèjọsìn ní Islam àfọ̀ràn yẹn ní kókó tẹ̀lé Al-Qur'an àdìgínní àti súnà torí pé òní ṣàlàyé fún wa yìí bó láti gúnran àsìkò làágùn àyámẹ́ máàlù mẹ́ẹ̀ gbogbo ẹ̀ kí la fẹ́ kó tún ṣe ó wá ní kẹ́bà àfi lè mà wà lè kó lè ó mà tí dàálná máa ń sàkán ó ní gbogbo àlè tó ṣáájú kò sí àlè kan ìyẹn ni pé ìjọ kan nínú ìjọ àwọn ànábì ọlọ́run tó ṣáájú gbogbo wọn. gbogbo wọn ló ń fún ní àsìkò ọdún ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ yẹn tó pọ̀ gbogbo wọn ló ń apá kan tú sí ẹ̀yìndù apá kan tú sí gbogbo wọn ní èyí tó wá súnmọ́ jù gbogbo wọn la ṣàlàyé bí wọ́n ṣe máa dùn kápọ́lọ̀ máa ń ṣàkíyàn pé ẹ lọ pápọ̀ bá bẹ́ẹ̀ dà. ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. Gbogbo Milan pè lẹ́sìn lónìí. Eléyìí tó wá látọ̀dọ̀ Ọlọ́run tó jẹ́ Islam náà là ń sọ̀rọ̀ rẹ̀ o. Gbogbo àwọn ànábì tó rán ló ṣàlàyé bí wọ́n ṣe gúnra bá wò ó nígbà tí Kọ́bílà àti àti wàhálà tó ṣẹlẹ̀ láàrin wọn kò ń ṣe lórí ọjà pé wọ́n ń jà lórí pé talẹ́ni tí ó fẹ́ ìyàwó ìgbéjì ni wọ́n bí wọn táyé ọkùnrin kẹ́hìndé obìnrin táyé ọkùnrin kẹ́hìndé obìnrin ẹ wá kéǹjì rẹ̀ síra wọn níbẹ̀rẹ̀ anabi adam alayhisalam àmọ́ ńgbà tíṣẹ́ tọ́nà ó lò wọ́n kọ́bílà takú pẹ́ni fẹ́ bí pẹ̀lú òun lóbìnrin lòun ó fẹ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ kò sínú súnà anabi adam alayhisalam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí la fẹ́ lò nígbà tí wọ́n ń ṣe pàápàá wọ́n ní kàn méjèèjì ó lọ́ọ́ máa dé àwọn méjèèjì lọ máa dé kí wọ́n wá nǹkan taqarruban ila Allah tó ti yé nígbà táwọn méjèèjì fẹ́ súnmọ́ bá dẹ́dà wọ́n ní tí ábílà lọ mú òun ní kí ni òun ní àgbò tó tóbi ló fi dìrẹ́ bẹ́ẹ̀ ló fi súnmọ́ bá dẹ́dà láfi pé tipẹ́tipẹ́ ni wọ́n máa ti gún ẹran láti fi wójú rẹ̀ ọba tó dá wa tá a bá padà anabi Ismail alayhi salam wọ́n máa ń pè ní azẹ́bí ẹni tí wọ́n fẹ́ dú ta ló fẹ́ dù ta ni wọ́n fẹ́ dù Ismail ni bàbá rẹ̀ fẹ́ dù fọ́ba abẹ́dà kí ni wọ́n fi rọ́pò rẹ̀ àgbò. Wọ́n fàdé iná òbí bíbé ìhìn àrín Súrọ́tù Sọ̀fàn. Allah subhanahu wa ta'ala ó nígbà tí Ibrahim ti conclude tó ti pinnu tó dẹ̀ ti dàmúre tán láti pé ó dù Ismaila fọ́lọ́run. Ọba aláàrin fàdé iná òbí. a ti rí wípé kọ́dísọ̀ dákítà rúbíà alátó ò ti fẹ́ mú ṣe kàdáàlì kẹ̀nẹ́gìzì mọ̀sìnì bóun ọlọ́run ṣe máa ń ṣe pẹ̀lú àwọn tábà máa ń sin ọlọ́run yẹn wọ́n fọ na náà wò kí náà dúró pò fún. tó tóbi bíbélì àwìn ó ló bá bá gbò so ìyẹn ti wà bẹ́ẹ̀ kódà àwọn olùmọ̀ wọn a máa pe anabiwa Muhammad wọn máa ń pè ní azẹbi ibùdó zẹbi wọn nítorí pé bàbá rẹ̀ Abdullah nígbà tí bàbá rẹ̀ tí wọ́n bí bàbá bàbá rẹ̀ ti lélí pé tọ́lọ̀ ń balẹ̀ fóun lọ́wọ́ ọkùnrin ó dùn fún kàbà níròrí tí wọ́n nígbà tí ó fi kọ́ bí Ismail tí omi mi ta lè ṣe ni wọ́n ní kò sí ta lè ṣe ọ̀la ẹ̀tútùn wò ẹ̀já sẹ́gbìyànjú ẹ̀kánú àkọọ́lẹ̀ kí la lè ṣe wọ́n ní wọ́n pa làákúnmí ọgọ́rùn-ún dípò bàbá àgbẹ̀bí kó tó dúró làákúnmí kí la ṣe ọgọ́rùn tó bẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́ lò ìkúlíńjà ìjà ná gbogbo ìjọ kọ̀ọ̀kan ẹ̀sìn lọ́ba abẹ́ta fún wọn lọ́nà tán máa ń gbà sìn. àwọn kan ní ara máa ń sàkán la fún láàyè ìjọsìn wọn tó jẹ́ kàbà gbogbo wọn náà máa fẹ́ bẹ̀bẹ̀ wò gbogbo wọn náà sì lẹ́tọ̀ọ́ àti fẹ́ bẹ̀bẹ̀ wò ká sọ pọ́nmọ yẹ̀wúdí ọmọ nàṣọ́ra yóò bá ṣe dáadáa ni kí ló yẹ kó ṣe ó yẹ kó nà ọmọ wá kàbà láti wá jọ́sìn torí pé Ábúráhámù bàbá àgbàgbọ́ wọn olóṣè kí ni orúkọ bẹ̀ wáyé tí wọ́n wá kí ló ń ṣe wọ́n tí wọ́n wá àwọn olùmọ́mọ́ sọ fún wa pé kí ló mú Yẹ̀húdí kí ló mú wọn dé bí ó jẹ pé àkọọ́lẹ̀ tí wọn ti kà pàdánù gbẹ̀yìn eré abodó ti wá eré àjẹsí wọn tẹ̀lé àárọ̀ wọn wá lọ dúró wọ́n fẹ́ ká nẹ́bí gbẹ̀yìn yẹn ó ti nù ràn wá. ìkúnlẹ̀ ìjà gbogbo àlùmọ̀ tó ṣáájú láti fún wọn lọ́nà àti irú tí wọ́n bá Ìyẹ́sùkù àti lẹ́gbẹ́ láti lè máa ṣèrántí ọba àlá orúkọ ọlọ́run tó tóbi. Àlámá rọ́dá kọ̀hùn lórí tó jẹ́ pé ọlọ́run ló pèsè rẹ̀ fún wọn. Ààtò ẹran pèsè. Táṣọ pé kọ́mpìnì kan lábá ní kó máa pòdúsì ẹran fún wa ni wàhálà ó ti bá wa. Lójoojúmọ́ ni wọ́n máa fi kún. Eléyìí tó pòdúsì yẹn gan ẹ̀rín báwọn yẹn ṣe máa ṣe ni. Ah! Wàláì ẹran wọn lọ́dún yìí. Wàláì mi ò rọ́pọ̀ fẹ́ràn wọn rí. láti wàá rọgbà ọlọ́ọ̀ni kẹrin ó sì wàá pọ̀ abẹ́rẹ́ lọ́jà tó pọ̀ ẹ rò pé gbogbo ọ̀nà ọmọ ọlọ́kẹrin wọ́n ti máa ṣe mítìnì ni wọ́n máa ti ń dé báyìí ah wàláyé ẹran wọn lọ́nu àfẹ́lẹ́ mọ́ ẹran káàkiri máa kówó bọ̀ látó fi náà tó fi rà ni abá wọ́n sì máa ń bẹ̀rẹ̀ sọ àní kéèyàn máa jèrè o àmọ́ kì í ṣe ni máa ti ní àlámà ọ̀hún èmi ni mo pèsè rẹ̀ fún wọn kì í sẹ́yìn pèsè ẹ̀ irú ẹran tá a pa níléyà tó lọ ìyọ́ lọ́mọ́ta jẹ́ kí ni ò bá wa láyé dáadáa tó bá jẹ́ pé kì í ṣe ètò ọba abẹ́dà ni fún wa ẹ̀rọ ti tán abẹ́rẹ́ òní ti tán ẹ̀rọ ti tán tẹ́ẹ̀ bá wo màálùú táwọn èèyàn pa láṣìá tá a dé kára tá a bá màálùú náà ṣé ti wa lọ́dún ìgbà yìí tá a bá a bá màálùú tẹ́ bá délé yìí wọ́n ní six hundred nine hundred 1.5 point five ah, kí ló dé gbọ́n màálù tó di one point kò dẹ̀ sí tó gbé wa débi one point kọjá wípé abẹ́ dìjọ lórí méje tábọ̀ mẹ́ àlámà rọ́sákọ̀ mi gbà yìí mẹ́tẹ̀lá nàá torí gbà yìí mẹ́tẹ̀lá nàá mi ta sọ fún wa òun ni ràkúnmí màálù àgbò ewúrẹ́ bọ́ọ̀lù àti wa pápẹ́ òní náwó àwa pa màálù yẹn tẹ́lẹ̀ sí ìmú ìdótó bá ní ìjẹ́ bá rúkà màálù tó ti jẹ́ pé gárá ní òbí bímọ lẹ́ẹ̀mejì lọ́dún kò rọ́pọ̀ ẹ̀ẹ̀kan náà ní òbí ẹ wá wo àgbò wọ́n máa kágbò dé tẹ́lẹ̀ ọ̀sà máa lọ ni ọ̀sà máa lọ ni tẹ́lẹ̀ ọ̀sà máa lọ ni àwa rí ọba dẹ́dà ni pé à tẹ́yìn kú olórí ilẹ̀ lè jẹ wọ́n tán. Báwo iṣẹ́ yẹn àwa la mójútó ó tó wá jẹ nígbà mójútó àwọn tó mọ̀ níṣẹ́ àwọn ṣe kí ni àwọn nígbà tí parí iléyà tán làwọn tó kágùn tàjọ làwọn tó ti rè díẹ̀ díẹ̀ méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà wọ́n ti ràjọ téèyàn bá ra àgbò ní one fifty ní ìsìn tó bá tọ́ báwọn kan ṣe máa ń tọ́ pẹ̀lú ìyọ̀ǹdọ̀ ọba dẹ́dà ìgbà tí ilé ọba dé lè ta six hundred torí yóò bọ̀ yóò ní iṣẹ́ táwọn kan ṣe ni wọ́n ní ìmí ìta máa ṣe jù bá lọ. bàtẹ́ ń da màálù ni wọ́n máa da ewúrẹ́ wọ́n máa dàgòtà pẹ̀lú rẹ̀ àwọn obìnrin míì láàrè wá wọn ò ní iṣẹ́ kankan tán ṣe kọjá kí wọ́n ṣe kí ni fún odi wúrẹ́ tó bá dẹ̀ ti di pọ́dún wọ́n tà wọ́n tuntun bẹ̀rẹ̀ sí rè mí. tó eléyìí jẹ́nu oore kan tó bá dára ń kéré fúnfún wa lórí ẹ̀ àlámà rọ̀zákọ̀ ń. Ẹ̀yin kọ́lẹ̀ ní tẹ́ẹ̀fẹ́ ti sìn ní òun lò náà pèsè rẹ̀ fún wa o. Fàìláhùn kùn ìláhùn wáhìd. gbogbo ẹyin ẹ̀dá gbogbo ẹyin èèyàn gbogbo àti tó bá lóun fẹ́ sin lọ́hùn ẹja dájúdájú pé fa ilahukum ilahun ọba tá a bá ọba tí ń sòfin fún wa ọba ọ̀kan ṣoṣo ni. ó yẹ ká mọ̀ pé gbogbo bàtà a máa dákọ̀ ọlọ́run sí àìkọ́ àìdákọ̀ ní òyàwó èèyàn dáadáa wọ́n wá bu fún ẹ wọ́n ní sí ẹ. àwọn àmì àti kó lọ pẹran ó yẹ ká pé mo ní ìpà sí ó kọ kí ni ìdà sí ti bá fẹ́ pa èèyàn kì í wọ́n bu sàárà ẹran fún yàn má jẹ́ wọ́n bu sàárà ẹran fún ẹ tó bá fẹ́ ṣe sàárà tó bá jẹ́ pọ̀ lágbò tẹ́lẹ̀ fún ara rẹ tó fẹ́ pa fún yàn àmọ́ kó má jẹ́ wípé sàárà ṣe ẹ lọ wá àgbò funfun sẹ́yìn rẹ̀ gbagbá iṣẹ́ tá a wá fẹ́ ṣàyí o bàbá ti fẹ́ kí wàhálà yìí kó máa pọ̀ sí i àá kò rí bẹ́ẹ̀ torí pé wáyé tó fi jẹ́ màlúù dúdú sọ́ba dẹ́dà dákọ̀ màlúù dúdú nítorí ẹ̀ dákọ̀ kọ́lọ̀ nu ẹran táwọn fi pa fún léyà tó bá pé àlá àlá bá fẹ́ pa fún kásá ti pẹran tó dáa fa ilahukum. ilahun wahid. òun nìkan ṣoṣo làá máa pẹran fún. Fàláwù asìlìmù. Fàláwù asìlìmù, ó nìkan ṣoṣo ní kémi àti yín kájú pájú sẹ́lẹ̀ fún. Bàbá dú ẹran ẹ̀, a dú pẹ̀lú orúkọ Ọlọ́run, a dú pájú sẹ́lẹ̀ fún ọba tó dá wa, gẹ́gẹ́ bí ẹran tá a fẹ́ dú ṣe ju pájú sẹ́lẹ̀ fún wa. Aslimu làwù, a gbàpà fọba tó ṣoore fún wa, wà bá ṣìrí. Allah subhanahu wa ta'ala kọ̀kọ̀, ó ju pájú lẹ̀ ó wá ń tẹrí ba pófin ọba dẹ́dà ẹkùn níròyìn ló pé yóò roore ju tó pọ̀ ju tó pa fọlọ́run lọ. الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون ينفقون الذين إذا ذكر الله وجلت قلوبهم Allah subhanahu wa ta'ala ó fẹ́ ṣèròyìn àwọn wo ni wọ́n ń pè ní al-mukhbitun àwọn wo gan ni ó wá fẹ́ júwe wọn fún wa tẹ́lẹ̀ àti ẹ̀ náà bá fẹ́ jẹ́ ọ̀kan nínú wọn ìròyìn mẹ́rin tó fẹ́ kà fún wa yìí ó lálọ́ bójútó ìròyìn ẹni ajẹ́lẹ́sẹ̀ Allah subhanahu wa ta'ala al-mukhbit ẹni tó tẹríba al ẹni tó jẹ́ pé gbogbo ìgbà ó máa ń fẹ́ kọ̀kọ̀ fọba tó dá nínú ìròyìn wọn àkọ́kọ́ ni pé ìdá. dúkìá ọlọ́run ajílẹ̀ kùlùkùrù. gbogbo ìgbà sábà ti ń ṣèrántí ọlọ́run àbí wọ́n ń rán wọn létí ọlọ́run ìtọ́wò lè jẹun méjèèjì àìdá àwọn ni wọ́n ń ṣe àbí wọ́n rán wọn létí ọlọ́run kí ló ṣẹlẹ̀ sí wọn wájú láti ẹ̀mí eléyìí ni ò sí láwùjọ wa lábẹ́ pé alimobifi náà kọ́ ní ìlú bìlá àbẹ̀bẹ̀ náà àwọn tá a pè lólùpáyọ̀ ọlọ́run olùrántí ọlọ́run wọ́n kéré lásìkò yìí báwọn àbọ̀ ọmọ ṣe wá àti lóde wọn àfa nǹkan kọ̀ọ̀rán nìfà lọ́wọ́ lóde tó ṣe wá àti lọ́wọ́ àwọn kan sì tàgbá sílẹ̀ wọ́n sì máa mutí wọ́n sì máa mutí wọ́n ní ẹ dáhà bó parí torí pé wọ́n ti parí tán tébù tẹ́ fi ṣe wá àti tẹ́ẹ̀ bá múra orí tébù wọn sọ̀ síbẹ̀ so kò yé mi ọkàn tá a lè sọ pé ń páyà tá a bá ti ẹ̀rọ kàn ó lọ ọkàn tá a ti ẹ̀wà rí tó ti kú kọ́ ọkàn tó ti kú ó ní àwọn ọkàn kan ìlà zúkìrọ̀ wọ́ tọ́bá ti rántí ọlọ́run fún wa wájì láti kù lúùbò hún ẹ̀mí wọ́n máa gbẹ̀gbẹ̀gbẹ̀ báyìí bí bàbá mi ẹ̀fẹ́ jáde lára gbáyà wọn ni. Wàsọ́bìrì náà Mo tẹ́tù wá fi mọ̀ wọn ìròyìn wọn lẹ́ẹ̀kejì ni pé àsọ́ọ̀bìnrin gbogbo ìgbà ẹ pa wọn lórí sùúrù àlámà àsọ́ọ̀bà lórí gbogbo tọ́lọ̀ máa ní kó kàn wọ́n. A jẹ́ wípé àyàfi kí ròyìn yìí wọn pẹ̀lú ẹ̀. Alákọ̀ọ́kọ́ ìmọ̀ ìbí ìrántí ọlọ́run tó wá ń ṣe náà ìrántí yẹn ọkàn máa wà pẹ̀lú ẹ̀. Ah, ẹwà dáwò tọ́lọ̀ fi kàn mí kíní kan ẹ bá tẹ́ ẹ bá wá súnmọ́ lẹ́ẹ̀tọ́ mọ́ fi kàn torí báwọn èèyàn mánéjì pọ̀ ẹ lómi nǹkan kékeré báyìí ní í ṣe o ah, ẹ gbà mí o wàláì ẹsẹ̀ yóò romi o tẹ́ ẹ̀ ní kankan tá a lè fi sí kí la lè ṣe kí ló ń pariwo bàbá wo ń bẹ lómi ọ̀nà à ń mọ irin ló wà nù ẹsẹ̀ yìí à irin ló wà nù sí yóò wá ẹsẹ̀ wá dákẹ́ tó àìlè ṣàtẹ̀mọ́ra àwọn bá ń sọ ìsọ́bìrì màlámà àfọ́bàhù gbogbo tó bá kàn wọ́n tọ́lọ̀ ń bá mú wọ́n máa ń yọ́nú sí kọ́dàrú ọlọ́run torí àwọn èèyàn tó bá lè ṣe bẹ́ẹ̀. wọ́n mú mi sọ́ra. pẹ̀lú méjèèjì àti tó kàn wọ́n yẹn ẹ ní sáláì mẹ́rin wọn lẹ́ni tí ò ní máa gbèrú dúró. àjẹ́ wípé mi ni awọ́lọ̀ sípàtà àwòlẹ́yà Allah nínú àkọ́kọ́ ìròyìn ti kí ni sọ́ra jíde pé sọlá ẹ máa bá wọn nú ẹni tí ó máa gbẹrù dúró ẹ gbọ́dọ̀ àdúrà tálẹ ní Ibrahim ṣe ni ó ní rọba náà ìjà ní bùkí mẹsànán wà mí. Ọlọ́run ṣe mí tí ìbá ní ṣe nǹkan kan mọ́ méje ń lè fìrún lẹ́lẹ̀. ẹ̀rùn yẹn ló ń pè láwọn èèyàn ní ẹja lọ kírun orítọ́ ọlọ́run là ń ṣe yìí wọ́n ń gbowó àpò ni o wọ́n ní kò mọ àfáǹsá bá àwọn ń ṣe kò mọ lọ́wọ́ ọlọ́run bá wa sàlékún dáadáa wọn àfọ́ àwa torí pé téèyàn máa ń ṣe dáadáa wọn yóò sọ ṣèbí èèyàn ló sọ wípé tóun bá ti sùn tóun tó ká sùn bá bàtó bá tó jìlówó máa tó ká sùn bọ́ òun ṣàfihàn wọn lóun sàmójúpò fún wọn ó dẹ̀ fún wa náà ní dáyà kó fún wa nídìí ṣinṣin oyè a lọ ìjókòó àfọ́ àwa lánàá ká tó débí nígbà tá a dé yẹn bí yẹn ti jẹ́ wá àti tó nígbà tí a tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àfàmúwe wa wọ́n ní ọmọkùnrin wọ́n ní pẹ̀lú ìyọ̀nà ọlọ́run gbogbo ọ̀rọ̀ tẹ́ bàbá wa sọ́ńbì gbọ́dọ̀ jó wọ́n sì pòwe fún wa ni ìtumọ̀ ẹni pé aago kan táwọn èèyàn wà wa ìtumọ̀ ẹni pé aago kan pẹ̀lú ìyọ̀nà ọba aláǹgbà kádàrà tó aago kan twenty minutes ó kogún ìṣẹ́jú àwọn ni ó dá wọn ó ṣe kankan ọbaṣà mánéjì wọn àwọn òun yóò gba question and answer ìgbà wo gbogbo táwọn ìwà tó wá máa sọ mí nígbà tá a gò kan lù gérégé àáfàá mi dìde wọ́n kúrò lójú agbo yẹn bí ìgbà pé àwọn kọ́ ni wọ́n organize ìjòkó yẹn ni kò kí ìwé sọlá àwọn tí wọn ò ní fi ìrún láre gbogbo gbà wọ́n rí pé ìrún ju táǹṣe lọ táà ti kírun kúnikúni wọ́n máa ń ṣe mí láàánú gbà míì táwọn ẹ̀ bá kó ní tẹ̀síìrì gbà míì ẹlòmíì ló ń lọlé pọ́ ọba délé tó ọba bá rùn lé ńkọ́ èyí tá a wá kà mí kí ni ó jẹ́ pàtàkì rẹ̀ àyàfẹ́ ní bá kú omi tó mọ̀ pé tí n bá ti délé o mọ́síláṣí mo lọ ṣe tó lápẹẹrẹ tá a fi mọ̀ wípé ọ̀rọ̀ yẹn lápá òun náà ni kó jẹ́ wípé mo kí mẹ́sìlọ́lá ẹni tí ìfì òun lẹ̀ ń gbà kọ̀ọ̀kan. wọ́n mi máa mi ò Wà mí máa rọ Nàkìrá òun yóò fi kún. Ìròyìn wọn ẹlẹ́ẹ̀kẹrin ẹnu, àwọn wo ni Al-Mubitun? Àwọn tí wọ́n máa ń jìrẹ̀ ẹ̀bẹ̀, àwọn tó máa ń tẹ́ kọ̀kọ̀ fọba wọn. A jẹ́ pé kì í ṣe pé wọ́n ń tẹ̀tẹ̀ mí nìkan, wọ́n tún ń tẹ tara, wọ́n tún wá ń tẹ̀tì níná. Wọ́n ń tẹ ẹ̀mí, ẹ̀mí wọ́n tẹ̀. A jẹ́ pé ẹ̀mí ni ó kọ́kọ́ tẹ̀ káro tó tẹ̀. Tára bá ti wá tẹ̀, àpò wọn náà wà tẹ̀, wọ́n tún wá tọwọ́ bọ̀ pò mímá rọ̀zàkìnà ọ̀hún nínú tọ́lọ̀ fún wa. tá a bá wo gbogbo bàtà kó àdìmọ́ sọ pé yóò fi kùn tó ti yé kò sọ pé náà fi kùn àó yóò fi kùn wọ́n máa tí máa ná ìyẹn ni pé yóò fi kùn náà dáhìí mà tẹ́ ẹ bá ti tó ń kírun dáadáa yóò lè àánú lẹ́yìn ò bá ti ń kírun kò ní lè yóò yà yà kò ní lè wọ́n máa mẹ́nu tọ́lọ̀ fún wa. Wọ́n ní máa rọ̀dá ọ̀lá Bàbá wo dáadáa, ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin, bàbá wo á rí pé ó sì wà lára ara mọ́kàdìsí, wọn ò fi lẹ́lẹ̀. Nínú sára mọ́kà ò lè fi ṣeré, ó ní kíni ẹ̀ràn. Nínú tí wọ́n tún wá lè fi ṣeré, ó ní wípé tá máa ń ṣèrántí Ọlọ́run, ẹ̀mí yóò sì máa gbọ̀n. Ẹ wà sẹ́yìn ló kírun yìí mú rọ̀ wá dáadáa tó a tí ó kírun fún wa ẹ jáwọn jáwọn tí wọ́n lè kírun tí wọ́n ka kùránì tẹ́mi wá ó tiẹ̀ so mọ́ díẹ̀ tá a bá ti ń kírun lẹ́yìn ẹni tẹ́mi rẹ̀ ò lè so wá mọ́ lọ́hùn kò ń ṣe díẹ̀ irun wa ìmọ̀ kó jẹ́ pẹ́mi wá gba ẹ̀mí wá ń ṣàìsàn àbẹ́mi tẹ̀ ń ṣàìsàn ìkànnì ṣàìsàn náà méjèèjì bẹ̀tùbẹ́mi ẹni tó bá ń wọ́ wa tó bá ṣe mọ́ tó ní òṣèré wa wọ́ so tó bá ti bẹ̀rẹ̀ alukur'an gbogbo ara wọn balẹ̀ àti ẹ̀ ní mọ̀ pé apẹ́ lórí irun tẹ́ ẹ̀ máa ń kírun mọ́ lákà tó sọ̀rọ̀ dé à ẹ lórí irun ẹ̀mí yóò sì máa sọ pé ọmọ ẹ̀ má ti dákẹ́ táwọn èèyàn sọ pé ọmọ abẹ́ ń kírun ọmọ abẹ́ má ti iwájú àwọn ọmọ kéékèèké kan à má ṣe tírẹ́ẹ̀nì tàwọn tìyẹn ni ẹ tá fi di tẹ́ẹ̀nì lónìí ṣé kàtàlà mẹ́sù lè sí ẹ ẹ̀ mọ́ pàtó ti bẹ̀rẹ̀ sí ka Kùránì rẹ̀ ni ṣé gbọ́dọ̀ ọmọ tá ti yẹ̀ sí àbó fọ́ ti yẹ̀ ó ti bẹ̀rẹ̀ ó ti dojú méjèèjì fún tẹ bá wò ó lórí fídíò lórí clips tó ń ka kùránì báyìí ẹ bá dùgbà ah, ṣé kùránì náà ní sí ń wo báyìí àtẹ̀mí àtara kò ní wóbi kankan ọmọbìnrin kan ó rẹ̀dẹ̀ gba Islam ní ní nǹkan kan sẹ́yìn díẹ̀ ó pẹ́ àwa àdìjọ lọ múra bẹ́ẹ̀ tó fẹ́ lọ múra Islam ok lọ ló bá tẹ̀lé bàbá bọ́lẹ̀ bá ṣe bọ́lẹ̀ ní haram baka à ń tàwa fùtán díẹ̀ báyìí tá a ṣe múra lọ bẹ́ẹ̀ lásìkò òun bẹ̀rẹ̀ nínú rọ̀bọ̀dán sì ni níṣẹ́ ìwọ bá tẹnu bọ alukurani tá à ń sọ yìí sábà pé bá ti pẹ́ wọlé àtẹ̀yìn àtàwọn obìnrin ẹ̀ ní jìnnà síra yín torí pé tó bá ti di ẹ̀fẹ́ náà ti máa ti lọ twenty báyìí sí inú ilé ó ti kún àwọn kan ò jáde àlàáfàrì náà ti wà ń bẹ̀ tí wọ́n bá sínú wọ́n ti mú èso díẹ̀ tó yìí sínú bí wọn ò ká sámú tán wọn ò ní jáde. so ẹ̀ẹ̀mí ọ̀tọ̀ ni pé àwọn èèyàn ò jáde ẹ̀rù gbà ah, táwọn èèyàn ò jáde ẹ̀dàkùn ẹ̀ dìde látàárọ̀ náà wọn à ní dìde. so kò fún wa láǹfààní láti lè wọlé ọmọbìnrin ò wá jìnà sí wa bí àfa wa ṣe bẹ̀rẹ̀ kùránì kíkà báyìí máṣáláàlá kù wáta ìlàjìlá bí èrò pàṣẹ ìparí pàṣẹ àti ti bẹ̀rẹ̀ ẹkún ó sun ẹkún ta ìparí tàláwì ni àwa rẹ̀ bí ẹni tíya rẹ̀ kú àṣẹ sùúrù ṣe sùúrù ìbéèrè ibẹ̀ ni wípé ṣé kò gbọ́ kùránì rí ni sẹ́sẹ̀ rẹ̀ ló pọ̀ tó bẹ́ẹ̀ kì í ṣe kankan kùránì yẹn lápá lára wọn ń bọ̀ tẹ́tẹ́ ẹni tí ń kà òun gan lè máa sunkún ṣé kàbà máa sùn létí tí mo sọ fún àyẹ̀ náà ni ẹ rí i pé ásírù tiẹ̀ àwọn tó tẹ̀lé àwọn tó mọ kùránì kájú wọn lọ náà pọ̀ àmọ́ tiẹ̀ ń ó lò gan sùdẹ́yì Abdulrahman sùdẹ́yì Abdulrahman sùdẹ́yì ó bẹ̀rẹ̀ súrọ́tìlì fásíà lọ́dún kan lórí fásíà ní ti sunkún. nínú àwọn jọ òun ni àfọ́ àwa Akbar àfọ́ àwa Abubakar ni Rasulullah ànábì àkọ́kọ́ bàbá Aisha radiyallahu anhuma ọlọ́ba ayọ́lùsùn àti bàbẹ́ nígbà tá ànábì ń sáré tó padà sọ́dọ̀ Ọlọ́run nínú ara yẹn ṣé pé tá ànábì sọ fún àwọn sàhábà ní pé múrù àbàbẹ́kiri pàlẹ́ ìsọ́lẹ̀ nìyàtì ẹ sọ fún Abubakar ní olọ kírun fáwọn èèyàn ó yá ta ni wọ́n máa ń sọ fún ó sọ fún ọmọ rẹ̀ sọ fún bàá rẹ̀ ọmọ mo ní ó lọ kírun fáwọn èèyàn kí ni Aisha sọ ó wà reluctant ó ní ìrè oṣù Ọlọ́run bàá mi tẹni lọ sọ fún yìí tó bá ilé bẹ̀rẹ̀ ẹ̀rùn àwọn èèyàn ní gbóhùn rẹ̀ lókè torí kò ní sí ìkáyà méjì mẹ́ta jẹ́ ìmọ̀ ṣọ̀kún káàdà kẹsí ọ̀tún bùkà ẹkún pọ̀ ẹ̀ ní gbọ́ àwọn àròpé kí ló dé ẹ̀yìn irú nǹkan míì torí pé ìbá zúkìrọ̀ wọ́ọ̀hù wájú. káwọn eléyìí tẹ̀ wá máa ká àyà tó ní í ṣe pẹ̀lú náà àyà tó ṣe kí ni tó ní í ṣe pẹ̀lú náà gbọ́ kankan mọ́. ó ní ọ̀rọ̀ ọmọ sálàfù kan wọ́n pè ní fùdẹ́ìlù bùn ìyáàd ọmọ rẹ̀ wọ́n pè ní ali bùn fùdẹ́ìlù bùn ìyáàd bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá ń kírun wọ́n ní bàbá rẹ̀ ó kọ́kọ́ wo sáfù ẹ̀yìn wò báyìí náà pépé kò sí áàlì lórí sáfù bàbá àtọmọ yóò wá wẹ̀yìn pé sí áàlì ò sí lẹ́yìn sáfù torí pé kí ni ìlàzùkìrọ̀ wọ́ wájì láti kùnú ìnàmà múmìnúnà lẹ́bínà ìdá àzíkìrọ̀ lọ wájì ó lẹ́ni sábà sọ̀rọ̀ ọlọ́run fún rẹ̀ rẹ̀ tiẹ̀ gbé mẹ́ pamọ́ bá ọlọ́run ò bá fún rẹ̀ lábẹ́ ọlọ́run bá ọlọ́run ò súnmọ́ chifu délé ó bá wá kírun yóò wá wẹ́ ìpèsè alẹ́ òsì ń bẹ̀ tó bá rí pé alẹ́ wà ń bẹ̀ wọ́n ní yóò ra dọ́jì díẹ̀ àyà tí tọ́lọ́ ti mọ̀ pé wàhálà máa dé ó ti mọ̀ dáadáa ó ti bá sábà àwọn èèyàn mẹ́ta tó ìnà ọmọ tó bá yẹn kó làwọn tó ìnà ọmọ sí lẹ́yìn kí làbí ń kọ́ ọmọ wa fídíò ni àti fóònù rírà àti plasma ló fẹ́ rà fọmọ rẹ̀ lé rẹ̀ àwọn ọmọ wa bẹni tí wọn sọ máa rà fún àti ń kéw wọn àwọn àlọ́ pé dáàdì wọ́n sì wọ́n sì bì. báwo ni wọ́n ṣe rere àwọn ọmọ yẹn owó sì wà lọ́wọ́ tiwọn náà àwọn náà lọ́lá kì í rí pé wọ́n lọ́lá bẹ́ẹ̀ wọ́n sì páyọ̀ ọlọ́run kọ́ wọn torí pé bàbá wọn òun náà ẹ̀mí rẹ̀ máa ń lápa lórí ìtẹ̀lé tọ́lọ́run ó wá di níjọ́ kan fòtẹ́lì bó lè yá àkọ́dàmà wàsọ́lábì náà ó ti bẹ̀rẹ̀ sí kírun kò ráàyè wẹ̀yìn wípé alì wà lórí sáfù bàbá náà ayákẹ́rẹ́ ayáta min al-Qur'an tó bá bẹ̀rẹ̀ sí ń káyà al-Qur'an allati fiha awsafil janna kí lóyè àlùjáná wà ń bẹ̀ alì sì wà lẹ́yìn sáfù nígbà tó débi ìròyìn àlùjànnà yẹn jannatu adinin lati tajri min tati alana ọlidina nígbà tó ìkáyà méjì lẹ́yìn rẹ̀ báyìí alika wo ṣubú ló bá padà sọ́dọ̀ ọlọ bó ṣe kúrù torí pé ẹ̀mí yẹn wulẹ̀ ti ń gbọgbẹ́ tẹ́lẹ̀ torí pé má ṣe ń ka kùránì yẹn fún lọ́nà tiẹ̀ nígbà pé ń rálì jẹ́nà yẹn ni so ẹ̀mí yẹn ti tán bẹ́ẹ̀ lónìí bá àbá ti le ó lè sọ̀rọ̀ ọlọ́run wa kẹ́mi wá ti ẹ̀gbọ̀n kẹ́yìn ó délé àwọn òka àwọn ọ̀sẹ̀ tó kó lé àwọn rẹ̀ tó lọ dànù kò tí ì sọ̀rọ̀ ọ̀rọ̀ ò tí ì sí agbọ́dọ̀ lọ́dún ah, mọ́ gbogbo àwọn aburú ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn kéèyàn ó dẹ̀ dà mi ò ní mutí mọ́ so ìyẹn ni ó túmọ̀ sí wípé ẹ̀mí yẹn àwọn yẹn làlá ni wà bá ṣeré mùkùbìtì àwọn tí ròyìn yẹn ń bẹ lọ́kàn wọn àwọn kan wà àfà ìgbọ́rùn wọn ni wọn ò ní dìde wọ́n bá ti lè gbọ́rùn báyìí ẹ̀mí wọn ò ní balẹ̀ mọ́ alámẹ́ka wọ́n yìí ti ṣeré ó bá gbáyọ̀ kan bá ní amọ̀pọ̀ bá dẹ́rù mọ̀ lékún dáadáa wọn ọlọ́mọta lékún dáadáa tiwa náà. wọ́n mú kí ní sọ̀rọ̀ àti wọn ní máa والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها طواف فإذا وجبت جنوبها فقوموا منها وأطعموا القانع والمعتمر كذلك سخرناها لكم لعلكم تشكرون والهدنة الله سبحانه وتعالى kò tí ìyẹ kò gbò lẹ́ni tó ti ń júwe iṣẹ́ yẹn fún wa iṣẹ́ hajj báwo la ṣe ṣe orígun tó dúró púpọ̀ yìí náà ni ó ní ẹran pípa kí náà ń nínú ọ̀ràn ẹran ó ní òkú àtòkù sínú ajọ́ wípé zikr lakasu badal amu nígbà tó ti kó wọn jọ tó pè wọn ní bàyí masala anaham ó wá tó fẹ́ yọ àwọn kan kú òun yẹn ni afudọ́lù làhàdọ́ yìí nínú téèyàn máa fi súnmọ́ lọ́hùn ó wá ní wàlúgúdínà àwọn olùmọ́ni àlùgúdínà ìṣúkọ́tì gbólóhùn yẹn wọ́n mú jáde látara asùnù àlìbádánù ara ìyẹn túmọ̀ yìí pé lè dọ́kàmẹ́tì àjísàmì hà títóbi àwọn ẹran yẹn tẹ́ran wọn ó pọ̀ ó jẹ́ kọ́ba abẹ́dà ó specify wọn pé àwọn eléyìí wọ́n yàtọ̀ sáà tó kù yẹn ó ní màálù àti ràkúnmí ó fẹ́ sàlàyé bá ti pa wọ́n ó wá ní wàlúbúdínà tẹ́ ẹ̀rẹ́ran méjèèjì yẹn. ja'alnaha náà ṣe rí yẹn á fi kalẹ̀ fún yín ó jẹ́ nǹkan tẹ́ máa fi sin ọlọ́run nínú kàmí ẹ̀sìn torí pé ràkúnmí wọn mélòó lẹ́rìnlẹ́rìn rí lọ́dọ̀ wá ń sìn tẹ́ bá fẹ́ẹ́ rí ràkúnmí lọ́fà ní ìsàbí tẹ́ bá dágbò bàbá wa tìbí mọ́ wọn lọ́jọ́ kárí wọn pé ibẹ̀ láti rí ràkúnmí ẹran méjèèjì wọn máa lọ báyìí ọmọ yà wá kan ní kí n lọ bá wọn wá ìgbẹ́ rẹ̀ wá ìgbẹ́ ràkúnmí nǹkan mọ̀ dé o ó dé àfà ó lẹ́yìn lẹ́ẹ̀ mọ́ tọ́lọ́ ń ṣe fún wa bóyá tó dúró dáadáa mo ṣe bí ìgbà tí ń mà mo ní ẹ̀ẹ́ bóun lẹ fẹ́ sí ó dà tẹ́ bá lè bá òun rí báàgì bákò kan kí náà ń kó ṣe ọlọ́run sì ní èmi náà lọ́rẹ̀ẹ́ kan lọ́dọ̀ wọn ń bẹ̀ wọn mo yá pé òwò dákúbá àwọn ọmọ ẹ kí ọ ní ká máa ṣàgbẹ́ra fún mi jọ nàbà sábà ń pààkì rẹ̀ jọ ó nítorí pé wòye fẹ́ gbọ́n tó bá aláàṣọ pẹ̀lú ràkúnmí ni ó ní apàdà. àbáyá yà ń gbòòrò ilẹ̀ ó ní gbogbo tí ń bẹ lára rẹ̀ kò sí kàkà tó wéèsì ń bẹ tí ń bẹ lára rẹ̀ ẹyọ màálù kú òun tún special kẹ́yìfà kó lè pàgbọ́ òun ṣe dẹ́dà rẹ̀ ó ní nínú àwọn nǹkan tí àlìjẹ̀mú òkì ń fẹ́ gbọ́ tí wọ́n fẹ́ dúró tì rárá ìgbẹ́ ràkúnmí àti ìtọ̀ rẹ̀ ni ìgbẹ́ ràkúnmí àti kíni àti ìtọ̀ rẹ̀ ah olólè pọ̀ ẹ̀ẹ́. ó tó bá fún èèyàn mu yóò máa kà ni ó máa bá jáde pé òun ó jáde nígbà ìràkúnú nígbà báwọn ìgbẹ́ kí ti wá ń kó ṣe ọmọ ẹlọgbẹ́ bá kò kẹ́ wá. torí pé Allah subhanahu wa ta'ala ó dá wọn lẹ́dàá kan tó yàtọ̀ wa ó wá jẹ́ ká mọ̀ pé àmì ẹ̀sìn torí ẹ̀ níbi tí ti ní wọ́n fi ń ṣòwò ni wàlúbódínà ó ní ẹran yẹn. Nínú àwọn nǹkan tẹ́ lè máa fi ṣòwò ni. Tẹ́ bá mọ̀ dáadáa, gbogbo wa lámọ̀ wípé téèyàn bá pààyàn lásán, tó bá máa má pààyàn, àbó ó ṣe mistake pààyàn. Nínú tí ó san, òun ọgọ́rùn-ún ràkúnmí. <laughs> Ah, àwọn yóò jẹ́jọ́ ń àlè kìámà. Torí pé nínú àwọn one seventy àbí two hundred káyà mọ́hún ó dá mi lójú ọlọ́run ló mọ iye téèyàn kọ̀ọ̀kan pa fóun ni ó ṣe túbá sọ́dọ̀ ọba àlá àfi tó bá lè túbá tó jáwọ́ ó ló padà sọ́dọ̀ ọlọ́run lókun torí ẹ̀mí tá a ṣe mi séèkì pa lẹ́nu àpọ̀gọ́rùn-ún ràkún mi ìwọ wa mọ̀ọ́mọ̀ ẹ̀ wá dáná àwọn ẹ̀yìn wọn ban àwọn asunlé wọn lórí wọ́n tún wá lọ dúró bẹ́yàn ṣe máa dè fún ẹ mọ́ lójúṣe rẹ̀ tẹni bá ti kọjá tó bá rí báyìí wọn ò fẹ́ máa tóbìnrin àtọkùnrin wọn kàn kí a ṣèpé bóyá máa tẹ̀ ń sàṣàlà ẹ fílẹ̀ ìjọ máa sàṣàlà wọn ò wá tún jẹ́ wọn ó sàṣàlà ìbéèrè tá béèrè ni pé sáfogun jàlú wọn á rò gbà ẹ torí pé náà kogun wà lù wá ń jò ní lọ́jọ́ àti kínní á rí pàdánwò ti wọlé níjọ́ tó bá nílùú méjì ń dà á ní wọ́n ń jà lórí ilẹ̀ ṣé ilẹ̀ ni wọ́n ń jà fún mẹ́wọ̀n ṣé káyà máa fẹ́ bá wọn jàjà lẹ̀ ni àbúfẹ́ gbàjọba lọ́wọ́ wọn ẹ má jà á tẹ́kì táìmù mbẹ́ o wàlúkúdìnà Allah subhanahu wa ta'ala ni làkúnmí yẹn ó bá bàrà rẹ̀ torí pé nínú tí lárúbá bá ti sọ̀wọ́ ni ìtàn láwọn ẹ̀rí tó máa ti sọ̀wọ́ ni naam. جعلناها لكم من شعائر الله Allah subhanahu wa ta'ala ó lọ́ba dẹ́dà ló ń ṣe nínú àwọn òfin ẹ̀sìn torí pé àwọn ẹran tó bá fẹ́ pa fún ẹran adíyá wọ́n ti lókùn kan tá máa ń so mọ́ báyìí tó bá ti lè so mọ́ tí máa ń dàjẹ́ lérí àkàbà wọn àní fọwọ́ kàn wọn àní fọwọ́ kàn wọ́n ti mọ̀ pé ẹran yìí o màálù yà yìí o tán fẹ́ pa fún léyà ni kò sẹ́nìbọ̀dì tó fọwọ́ kàn. láàyè mi nínú swati náírà ó ní látò hílù ṣàá ìrọ̀lọ́ wàlà ṣàárọ̀ wàlà làádìyà wàlà kọlá ولا آمين البيت يبتغون فضلا ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم فإذا حللتم فاصطادوا ìyẹn túmọ̀ yìí pé ọba adáda wọn gbogbo ẹni bá fẹ́ ṣe nǹkan mi ẹ gbọ́dọ̀ di lọ́wọ́ ẹran tó fẹ́ papọ̀ ẹ gbọ́dọ̀ di nǹkan kan ṣe ti lè fàmì sí tó fokùn sí lọ́rùn báyìí nǹkan gbọ́dọ̀ ṣe ọba aláàánú mo fi ṣe àmì Làkún bí àkáì, orí pé oré ń bẹ́ẹ̀bẹ̀ fún yín tẹ́ bá lè pa, ara oré tí ń bẹ́ẹ̀bẹ̀ fún wa, ọba aláàmọ́ ìpé àwọn agbègbè kan wà, àgbó lè pọ̀ ń bẹ̀, ó lè mọ́ pọ̀ ń bẹ̀ sọ́rí. Bẹ̀tẹ̀ tẹ́ bá rí màlúù tó wọ̀ ọ̀tí rẹ̀, òun ni mo sọ fún wa pé gbogbo àwọn tí ó bá pa màlúù, yóò bẹ̀rẹ̀ màlúù ọlọ́dún méjì sókè. Làwọn méje ó ṣe kí ni wọ́n pa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ràkúnmí kì í ṣe màálù ọmọ àmọ́ ọmọ màálù táwọn èèyàn ń pa lónìí. tó ṣe èyí tí mo lá gbìyànjú tá a at least aláàkàrà rárá abẹ́rẹ́ màálù tó wọ́ọ̀tì one million. ń bọ̀ ni ẹ ló là á dà. ẹ rí i pé one fifty one seventy yóò ṣe kí ni yóò wọlé tó bá ti wá dà ẹ àtọwọ́ ọkọ̀ tí ó gbé àtọwọ́ ẹni tí ó kún so asábà pé màlúù tààrà lọ́dún yìí tó lọ yẹn ni ọ̀kan náà àwọn brọ́dà tó máa ń kó màlúù wá ló wá júwe bá a ti mọ̀ wípé màlúù ọlọ́dún kan ọlọ́dún méjì fún wa ó ní látara ìwo rẹ̀ Allahu Akbar ó ní ó wá fi ó wá mú wa sún ó ní ẹ̀wòwò yìí àwa ń súnmọ́ ó ní ẹ̀wòwò yẹn ó ní láti ní ìsinmi kílárí àní ó dà kó yàtọ̀ ó láti ní ìsinmi kílárí àlọ́ kó yàtọ̀ ó ní tí màlúù bá ti ń kanú ìwo rẹ̀ yóò máa tẹ́kí ni yóò máa change level lẹ́vù kọ̀ọ̀kan síra wọn ó yàtọ̀ sí bókóló tí ò níwo bókóló ni ò níwo ẹ̀ tó bá níwo ìwo yẹn ẹ máa máa rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lára àwọn ewúrẹ́ ló fà tó jẹ́ pé ìgbà tábìlẹ́bí sallallahu alaihi wasallam nígbà tí ó pẹran wọ́n ní dọ́hà kúùtì àbẹ̀wọ̀sùn lọ́láì riwayatu mukhtalifa wọ́n mú wá bójú aláìkẹ́ àtọ̀lọ́lọ́kùnmára bí kabṣẹ́yìnì pẹ̀lú àgbò méjì akramain àwọn méjèèjì wọ́n lọ́wọ́ amla haid wọ́n ní funfun àti dúdú ó fi dúdú rìnà ó fi dúdú jẹun ó fi dúdú tẹ̀lẹ̀ <laughs> so ẹ wo ròyìn rẹ̀ akramain so seminain ó tún pẹ̀ràn mára so eléyìí ní ìròyìn ẹran tànàbí pa bẹ́ẹ̀ náà ni màálù àbí làkúnmí tá a tá a fẹ́ pa náà. Lagún bí àbẹ́ yìí, ẹ súnmọ́ ń bẹ̀bẹ̀ fún yín láyé bí àti lálùkì àmọ́ bẹ́ẹ̀ bá lè pa. Fàkùrú sí ọwọ́ ní àlẹ́ àfọ́ wa. Fàkùrú sí láyé àlẹ́ àsọ wa. Gbogbo ìgbà bá fẹ́ pa òun, ibẹ̀ láti mọ̀ pé gbogbo ẹranko ni wọ́n máa dádùbúlẹ̀ tó bá jẹ́pọ̀ lórí ìgbóná lẹ́bà ti fẹ́ pa fọ́sùkúrú sí aláì àléhà ẹ̀dá akọ aláàṣì sọ̀wáàf ìmáàmẹ́ lámà kánà kọ́ ìmàn tó bá wà lórí ìdúró ó lọ́sẹ̀ máa ń padà kúnmí lórí ìdúró àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn orí àtinú lórí kí lónìí àbọ̀tán bá gbé òkè ọ̀yà dáadáa tóyé wọ́n wá lè pa tó yàtọ̀ sí ìtẹ́sí ń sọ fún wa bẹ̀tọ́ bá jẹ́ pé ẹran ẹ̀sìn la fẹ́ pa wọ́n de ẹsẹ̀ rẹ̀ ẹyọ kan wọ́n fòdì ẹ̀ yóò wá fi mẹta lélẹ̀ wọ́n máa de òsì rẹ. wọ́n dé báyìí wọ́n dé mọ́ ojúgun yóò wá fi mẹ́ta nàró tọ́ba ti dé bẹ́ẹ̀ àlàfo kan bẹ lẹ́gbẹ̀ẹ́ ìjìká rẹ̀ báyìí ibẹ̀ náà ti máa ń gùn olúwànú súrọ́tì káwùsàr tí Allah subhanahu wa ta'ala sọ pé ìnà á. dájúdájú a ti fún ẹ lóore tó pọ̀. Sọ̀lí lè rọ́bíkà tó o bá fẹ́ pẹran kọ́kọ́ kírun náà. Sọ̀lí kọ́kọ́ kírun yìí wá ní àpò wa gúnran, ẹ̀rì kó tì ìrun ṣáájú. Ìyẹn túmọ̀ pé gbogbo ẹni bá pẹran ṣáájú ìrun ó pẹran jẹ ni. A gbọ́dọ̀ dúró kí màmú òṣèkí ni kò kọ́kọ́ pẹran. Torí ẹ̀ làwọn ìmọ̀mù wa máa fi na ọbẹ sókè ya omi o wọ́n ti pa ti fi hàn sánmà wọ́n fẹ́ fi hàn wá wọ́n ṣe kí kálukú ó wà lọ lẹ́sẹ̀tẹ̀ lọ pa tiẹ̀ sọ̀wá ẹran wà ní dúró wá fẹ́ bá fẹ́ gún tiẹ̀ ni níjọ́ tá a mọ̀ wọn ara wa ni ọlọ́ba ọmọ ìyá yẹn that was twenty twenty twenty twenty two twenty three. ìgbà yẹn ni wàhálà kòró yẹn mú ó mú àwọn èèyàn rẹpẹtẹ wọn ò gbà kán pẹran ní Malaysia lọ́dún yẹn Malaysia wá rò pé ah, àwọn fẹ́ pẹran ṣẹ̀pẹ́pẹ́ pọ̀ wọ́n wá fi inú àwọn owó yẹn wọ́n ránṣẹ́ sáà màyà níbí àwọn adéka fọ́ọ̀mù ah, organizations àwọn fọ́ọ̀mù ẹ̀ láti pé bóòlù àti fẹ́ fáwọn yẹn lẹ́ran àdọ́ yìí wọ́n wá fowó ẹran ránṣẹ́ tó pọ̀ màálù yẹn pọ̀ díẹ̀ ibẹ̀ láti mọ̀ èèyàn máa ń dú ẹran tọwọ́ máa róyàn tó ìgbà tí àwọn afá wa lọ́gbàtọ̀ láàyò tí wọ́n bí tó sún wọn wọ́n wá mú wọn níkọ̀ọ̀kan pé yá náà pa ó yá yìí náà pa àwa sọ de ewúrẹ́ ewúrẹ́ gẹ̀yìn gbọ́dọ̀ dúndùnkudù ibẹ̀ àwọn alápàtà náà wá kọ́ báwo là ṣe máa bá yóò ni egun yẹn wọn báyìí ni tí ọ̀bẹ ò bá sì wọ àlàfo yẹn kò sọgbọ́n gbogbo táwọn ò lè jà níbẹ̀ Allahu Akbar Akbar sẹ́rí láàrin egun tá a sọ yẹn bí egun mẹ́rin ni méjì lókè méjì ń bì láàrin rẹ̀ báyìí ẹ wà á rí kan bì láàrin rẹ̀ ń bì. tó ibẹ̀ láti rí pé ah, púpọ̀ wọ́n kọ́ wa ní ká tó lè sọ pẹ̀lú ràkúnmí. torí làkúnmí mi tábẹ́ gún yẹn tábà lè ti ti ọbẹ̀ yẹn bọ̀ ló fi ní wà ní har náà. Bọ́sùkúrú Ismailáì Alẹ́ Àsọ̀wá. Bẹ́ẹ̀ bá wá fẹ́ gun làkúnmí mi tó yàtọ̀ sí ni ẹ o. Àti gbogbo ẹ̀jẹ̀ rẹ̀, ó níbì kan tó fi ṣe táǹkì ẹ̀jẹ̀. Ibẹ̀ ni rìsáàbù táǹkì rẹ̀ wà so tẹ́ bá ti lè tìbọ̀ báyìí ti dé pé báyìí tó bá jẹ́ pé àwọn alápàtà wọn ni wọ́n ti láwọn ọ̀bẹ kan àwọn ọmọ ìgboro máa ń pọ̀ bẹ̀ kan ní mọ́kẹ́jẹ̀ <laughs> ọ̀bẹ kì í sọ ọ̀bẹ pé ẹ̀ báyìí rárá o lẹ́ẹ̀kan náà tàbí kọ́ gùn báyìí ṣògbọ́n tẹ̀lé pé one and a half ẹ̀gùn òun ni wọ́n gùn bẹ́ẹ̀ wọ́n wá tìbọ̀ báyìí gbogbo ẹ̀jẹ̀ tó wà bẹ́ẹ̀ wọ́n ṣe kí ni yóò máa tọ̀ ní straight ẹ̀jẹ̀ yẹn máa tán lẹ́ẹ̀kan náà torí tẹ bá gúnbò mi ẹ̀jẹ̀ yóò ní dá sọ̀wá ẹgún nínú ẹ̀rọ fáyì bá wájà bá fáyì bá wájà bá tutù lóòbù á tó bá wá di pọ́ fẹ̀gbẹ́ lélẹ̀ ajẹ́pẹ́tẹ́jẹ̀ yẹn bá tán yóò wá sí kí ni yóò fẹ̀gbẹ́ lélẹ̀ ìyẹn ni pé ńgbà tó bá kú fákùlù mi yẹn ni ẹ wá tó jẹ nínú ẹ̀. ibẹ̀ náà ti wá yọ àkámú tàtà alákòbílẹ̀ àdọ́ yìí àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ẹran tá a fẹ́ dùn àtẹni tí dùn ràn. ibẹ̀ láti rí àdínsì ọmọ ìyọ́nà ó ní ànábì sallallahu ó ní nàlá Àlà lórí gbogbo kan gbogbo tọ́lọ̀ ló lórí ẹ̀ pé pẹ̀lú wọn. ó ní fẹ́yìn bá kọ̀tálí tún tẹ́ ẹ bá fẹ́ pa nǹkan ṣé ẹ mọ̀ wípé ìgbà tó ní kọ̀tálí a wá rí i pé à tọ́ bá fẹ́ pa nǹkan òkè tá a lè sùn sí pípa fẹ́yìn bàbá tún tẹ́ bá fẹ́ ju àtẹ̀ràn méjì nìrẹ̀ràn ìkan wà ẹ̀ lè ju làkúnmí ìfẹ́ràn tẹ́ ẹ lè sọ pé gbélúlẹ̀ tí ìbáfẹ́ bá fẹ́ fi machine dúró yà kù fàásìnù zébàá ẹ ju dáadáa nínú ẹ̀ ni wípé ẹ fẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ ẹ di ẹsẹ̀ rẹ̀ mẹ́ta ewúrẹ́ nìyẹn ẹ wá fẹ́ yọ ọ̀kan lẹ́lẹ̀ àwọn olùmọ́wọ́n ń sọ fún wa pé kí ni àṣírí tí mẹ́bí ká di ẹsẹ̀ mẹ́ta ká fẹ́ yọ ọ̀kan ká má di àṣírí ibẹ̀ ni pé tẹ bá fi ẹsẹ̀ kan lẹ̀lẹ̀ tẹ bá dùn tán tó bá ráyè ní ẹsẹ̀ yẹn báyìí ẹsẹ̀ yẹn báyìí yóò láǹfààní láti pọ́ǹpù gbogbo ẹ̀jẹ̀ tó kù lára jáde torí pé tẹ́jẹ̀ yẹn ò bá ti lè jáde ẹ̀jẹ̀ yóò padà lọ sínú bloodstream yóò padà lọ sínú ẹran ara yóò sì dá wa lálẹ́ fún yín tó bá jẹ́ ẹran tó ní àìsàn lára ló fi ní fàyìdá wájà bá ti jù ní bùhá ẹ fi lára balẹ̀ ẹjọ́ ó fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ sì jẹ́ kó sinmi ẹ méṣọ̀ pé kò dá pátá mọ́ bẹ̀rẹ̀ rí pé àìsábà rí bẹ́ẹ̀ bá du ẹran léyà tẹ́ bá máa káàkiri àwọn èèyàn ẹ máa wo ìran nígbà táwọn èèyàn dú àgbò tágbò náà ró báyìí àgbò bá náà ní máa ń orí pé <laughs> wọn ò dú dáadáa wọn wà ní ẹfí lẹ́rẹ́ kò lé ẹ dákọ̀ ẹfí náà sí lábáwọn yóò wò ó yá tó dáa báwọn wọn wà fi náà sí lá kò anabi pe ẹran kan ní òun tóbi ju màálù lọ kò sí tòsí wa a tó ti yé ó wà ní Egypt dáadáa ibẹ̀ ni mo ti rí ó lè wà mọ́mílákà tó sọ̀rọ̀ dé yà òun ju màálù lọ ó kọjá mo fẹ́ dáwó lẹ̀ àwọn ará bíi burú pọ̀ ó lọ bá làbẹ́bí bí ní ẹ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ níbi tó ń burú dé tẹ́ẹ̀ bá ń lé tẹ́ẹ̀ fẹ́ fokùn sí gan kò gbọ́dọ̀ tasẹ̀ fún yẹn o èyàn ó padà sọ́dọ̀ Ọlọ́run straight tí ràkúnmí bá fún yẹn lẹ́sẹ̀ gan sẹ́yìn ò ní padà sọ́dọ̀ Ọlọ́run ràkúnmí tó bá táyàn pa báyìí wọ́n ní tí ò bá padà tó kú tó bá kú lẹ́yìn ọdún mẹ́ta lẹ́yìn rẹ̀ òun ló pa ọjọ́ sábà bí rẹ̀. ìyẹn túmọ̀ sí pé ẹran yẹn sábà wá mú sẹ́tò du kó lè kó lè gbàfà fún wọn wọ́n àmọ́ gé kásẹ̀sẹ̀ rẹ̀ ìsàn tó wà lẹ́yìn ẹsẹ̀ wa wọ́n àmọ́ gé. ànábì wa ní sallallahu alaihi wasallam máa kú ti àti mi láhàmì àwọn máa kú ti àti mi àyàwá mi gbogbo ń sábà gé lára ẹran tó ń sẹ̀mí fàyíyàmọ̀ ìtàtùn òkú bèdè ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ̀ gbọ́dọ̀ dé bẹ́ẹ̀. tòótọ́ túmọ̀ wípé ìdájọ́ yìí abùkátà ká lọ kọ́ báwo ni wọ́n ti ń pa bóòlù láti sùúrù fún ẹ̀rí pọ́n bàbá wọn ó bá débi pé ẹ lọ bomi wá ẹ lọ síkiri wọ́n tún fomi sàn án láti pé kárí pẹ́jẹ̀ yẹn síkiri ẹ̀jẹ̀ yẹn dá. فإذا وجبت جنوبها فكلوا فكلوا منها وأطعموا القانع والمعتم كذلك سخرناها لكم لعلكم تشكرون النبي صلى الله عليه وسلم wọ́n ní tó bá fẹ́ pa ẹran léyá tó bá ra ó máa ń ra àgbò méjì dọ́à nàbí yìí ànábì fẹ́ pa ẹran ọdún iléyá ìsára kàbùṣẹ́ìmì ó ra àgbò méjì sẹ̀mìnẹ́ìmì àwọn méjèèjì lẹ́ran lára akra nẹ́ìmì wọ́n sì níwo wọ́n ní ìwo wọn lọ́gan amla hain kọ́lọ̀ white and black wà lára ẹ̀ fàyídà sọ́là tó bá kírun tán wàhátọ̀ bá nẹ́ẹ̀sà tó ṣe útùbà fáwọn èèyàn úùtì àbí àdí ìmá wọ́n mẹ́yọ̀ kan wá nínú rẹ̀ wàhùwà kọ́ imú fi mùsọ̀lá òkú ànábì sì kò ní yẹ ní gbò lẹ́ni tó wà ní tó ti kírun ara rẹ̀ ni ó du súnmọ̀ yẹ̀kúl yóò wá sọ wípé allahumma ìrẹ́ ọlọ́run bá mi o ara ani ummati jẹ̀mí àhá ẹran tí mo pa yìí mo pa nítorí gbogbo àlèhùnmọ̀ mi tí ò ní lẹ́ran pa. mànṣẹ́ ìdá alágàbẹ̀ gbogbo ẹni bá jẹ́rìí ṣoṣo ní ẹ wàṣẹ́ tó sì jẹ́rìí pé òun ànábì òun musa ń dógóńgó súnmọ́ yóò ta bil akhar fàyọ́sùbá àbí nafsi fàyọ́sùbá àhú bí nafsi wọ́n mẹ́lẹ̀ kejì wa yóò dùn fún rárá rẹ̀ súnmọ́ yaqul yóò wá sọ pé hada an muhammadin ẹlẹ́ẹ̀kejì tí mo gbà yìí an muhammadin sallallahu alayhi eléyìí ni ti muhammad wa ali muhammad àtàwọn aráàlú ànábì kí la fẹ́ mú mi dájọ́ yẹn bẹ́ẹ̀ yóò bá fẹ́ ṣe fáàrí n tó dáa jù téèyàn bá ilé kan tó bá ra àgbò tó dáa tó ga tó lẹ́ranla tó níwo ó tó fún ọkọ àtìyàwó àtàwọn ọmọ wọn tá a bá ní í ṣe fáàrí àti kárí mi ṣé alájà náà ní èmi náà rẹran ní o èmi náà rẹran ní ìbéèrè tí mo ní alájà bá rẹran ta ni ó pè fún tó bá lẹ́ni tí ó fi fún kí ló wà tẹ́lẹ̀ ta lẹ́ni tí ó bá pín bóun ni ó ṣe pín yóò wà ní ara ẹran alájì ni ẹ máa ṣe ẹ má ti délé ẹran mi o òun náà ti mo fẹ́ fún ṣe àmọ̀ pé ń wọnú nù. ká sọ pé ó lè tí ó gbé fàlàjì pé aláàjì bó bá ṣe wí ní ẹjẹ kí ni ẹjẹ sí. ní jápọ̀ náà dé ó wà lọ pé ẹran mi nù lọ́ọ̀kan o ẹran mi nù o kí ni ó ṣe kò ní gbalada rẹ̀. bá rà á ẹyọ tó nígbà tí ṣe fáàrí nípa súnà ẹran kan tòun àti tani àtòun àti àwọn ará ilé òun tó bá dẹ̀ wá fẹ́ pa wọ́n nígbà míì yóò sọ wípé yẹkúlù bismillah wàlọ́hu akbar láìláà minka wàlákà ọlọ́run ẹran yìí ti ẹ rẹ náà ló ti wà wàlákà ọ̀dọ̀ rẹ ìrẹ mo fẹ́ pa fún bá sallallahu alaihi wasallam bó ṣe máa ń ṣe فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتم كذلك سخرناها لكم لعلكم تشكرون Fàíbà wọ́jà bá ti dùnú bù á, tá a bá ti ṣú ọ̀pẹ rẹ̀ yẹn kú tán pátápátá, ìgbà yẹn làá tó wá pín láwàá máa ju fàkúlù mìíràn fáàpù yẹn kí ló dé tọ́ba adẹ́dà fi lo fáàpù ìyẹn ni pé ẹran léyà yìí gbé e pamọ́ níjọ́ àkọ́kọ́ fàkúlù ẹ bẹ̀rẹ̀ sí máa jẹ́ with immediate effect láwọn bàbá máa fi sọ pé ó yá ọmọ ẹ lọ sun ìjẹ yẹn wá ẹ lọ sun ọkàn yẹn wá wọ́n ní tó dáa jù fẹ́ni tó bá fẹ́ tara rẹ̀ ó jẹ́ pé awọ̀lùmọ̀ ya kùlùmí ni à àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ níjọ́ náà ó jẹ́ kí ni ìrẹ̀lẹ́yà rẹ̀ olódàjù á yára tètè ṣe é á yára tètè pín torí àwọn tá a fẹ́ pín fún tọ́lọ̀ bá ti pèsè rẹ̀ tí ò bá pèsè rẹ̀ ọ̀tọ̀ tó pípọ̀ ààrẹ rọra lónìí bí wọn bá di lọ́la. ẹ̀yin náà jẹ nínú ẹ̀. Bẹ́ bá wá jẹ́ bẹ̀ tán, wà tún ìmú ẹkú jẹ alùkọ́ní à. Ẹni tí ò ní wá béèrè lọ́wọ́ yín. Alùkọ́ní àwọn kan bàtà wàá béèrè ẹran ti tàn ẹja rántí àwọn tí wọn ò ní wá béèrè àlọ́kọ́níà àwọn tán láàyò ọkàn àwọn ò ní wá béèrè àmọ́ tẹ́ bá fún ẹnu wọn ó sì dúpẹ́ alhamdulilayi ẹ lọ́ bá fún lágbájá bẹ́ẹ̀kiri kan máa ń ṣe mí láàánú díẹ̀ <laughs> àbíkí ó máa ń ṣe mí lẹ́mọ̀ ní kí n pè é àpapọ̀ ara mi ó ní wípé a máa fẹ́ràn dọ̀rẹ́ a máa fẹ́ràn a máa fẹ́ràn dọ̀rẹ́ alájẹpẹ̀ràn ìmí náà pẹ̀ràn alájẹpẹ̀ràn wọ́n pẹran èmi náà ṣe kí ni èmi náà pẹran tó yẹ kí n lọ fẹ́ aláàdì lẹ́ran pàtà náà pẹran ó yá tó ẹni tí ò pa ẹni tó bùkátà rẹ̀ ẹ gbọ́ àwọn tọ́lọ̀ ọba dọ́dà láàfún lẹ́ran o àlùkọ́ọ́mí à àwọn tí wọn ò wá béèrè wọ́n mú àti àwọn tó jẹ́ pé wọ́n ò wá béèrè sí wọn kódà àwọn tó máa lọ wọn máa bọ̀ ẹran léwa wa ẹ fún wa o ẹ fún alẹ́ ẹran léya kò sábúrú mẹ́ẹ̀ wal mu'tar kéyìn ó béèrè ẹran léyà ẹ fún wa. lìsáìlì lìsáìlì ẹni ó bá wá béèrè wal ma'ruf àtàntí ò ní béèrè. كذلك سخرناها لكم ní kàdálíkà fún wa yẹn fàkárná àlàkún ó máa rọ̀ wọ́n fún wa ní ipa wa ò kẹ́ràn ipa àwọn òkà wọn níjọ́ tá à ń sọ pàǹpẹ́ràn lẹ́ràn ká bá tú nínú ọgbà kan láti wà ẹni ogun fẹ́ǹsì wà náà wá ń jọ náà ẹni ó ṣe kí ni màálùú kan ẹni ogun fẹ́ǹsì ó ṣe kí ni ó wà náà wá kálukú ìgbé àfẹwé àtàlápàtà àtàlápàtà níbi tá a rí pé àwọn kìnnìyàn burú dé àáfàá kan nínú àtúnfẹ́ bá wa pẹ́ràn jọ náà. àwọn yòókù rẹ̀ bẹ̀ ti sọ fún pé tẹ bá wọn níbi tá a kọ́kọ́ kó wọn sí ẹ má wọ sọ àpáta lọ́bẹ̀. Allahu kọ́ fún wa ẹ má wọ sọ àpáta lọ́bẹ̀. ó wàá mọ̀ sẹ́ bàbá àwọn kan máa ní díẹ̀ díẹ̀ nǹkan kan ó wọ sọ wà ń ni àwọn ẹ̀rìn yẹn kàn bínú ni. pé wọ́n ti gbóòórùn ẹ̀jẹ̀ yẹn ẹ̀dá làwọn náà bíi tiwa. fàkàrùnà àlàkùn ẹjá máa láàánú ọlọ́run àrò àwọn fún yín ni nígbà tẹ́yìn ń para yín ní ìsìn ọkàn yín náà kò ìbá kan náà ń pa wá hàn láìrò ó sì gbé ma àwọn kan ní Maiduguri ní táìmù kan ọlọ́run bá wa mi ò ní wọn wọ́n ní àwọn ò máa torí báwọn mọ̀ fáwọn bá ti dọ́lọ̀ ní pé ìdọ́lọ̀ bọ̀dá palẹ̀ mọ́ gbogbo ẹrù àti ti Kaduna àti ti Kánò wọ́n bá juwọ́ sí Maiduguri pé ẹ̀gbọ́ àrèwá ẹ̀ mọ̀ sí ètò ọmọ tó bá wùyẹn wá ló bá wùyẹn mọ́ ti wà wàhálà òun tọ́lọ̀ ti yọ̀ọ́ mi eléyìí wò ní padà wá. nígbà tí ẹ́lí Boko Haram yẹn bẹ̀rẹ̀ ni wọ́n wá kó wọn sínú ilé. wọ́n ní wọ́n tásìkò tí wọ́n máa pè ẹ̀rù kan dé ran léyà èèyàn ni wọ́n ń gùn. wọ́n lè ti di àwọn lọ́wọ́ sẹ́yìn wọ́n ti di àwọn lójú. ọlọ́lọ́run tí ó ń tànú àwọn ìlà ti bọ́ dànù ìlà ń mọ́tò gbáàyàn ẹ̀ ń béèrè plate number. tó ọlọ́run tọ́ba adẹ́dà kọ́dàrú pé àsìkò owó ò tí ì tó ẹni tó wọnú rúùmù táwọn àbáyé ó kàn sí ojú òkè ni ló bá wo wájú wọn báyìí ló bá rà pẹ̀rẹ̀ pé á káì ṣé mùsùlùmí ni àwọn ò mọ tó kàn bọ̀ sórí ẹ̀mí rẹ̀ ó kàn gbé ọkàn owó àwọn báyìí ó ní kúta ẹ̀yà kan wúṣe ẹ̀kà bá rí nǹkan àgbẹ̀ nǹkan náà gẹ̀rì má jẹun rí ọ nínú ìlú ìmọ̀ available motor available motorcycle <laughs> làwọn gbé fóònù rẹ̀. Kàdálíkà. Kàdálíkà Allah subhanahu wa ta'ala ní Fàhárínà Àlàkún ẹ̀ lágbára láti sẹ̀wọ́rọ̀, olù ń sẹ̀wọ́rọ̀ fún wa. Wàdàlánà àlàmọ́, wàmínà ọkùnkùnrùn, wàmínà yà Ọba aláàdùn sàlánà àlàhùn, a sẹ àwọn ẹ̀rọ yẹn wọ̀n fún ọ, a sẹ̀rọ̀ fún yín. nínú rẹ̀ pàmínú ara kùbúhùn ó ń fẹ́nu wọn tá a máa jẹ tá a máa gùn àwọn èèyàn ó fẹ́ wọ́n fẹ́ dúró ti kọ́kọ́ gùn bí àìmọye ọdún wọ́n fi kẹ́rù bí àìmọye ọdún ẹ wá léèyàn wáyé kò dá ọba adẹ́dàá mọ̀ yóò rari lálìkí àmọ́ ọlọ́run ìwọ jẹ màálùú sáà mọ̀ pé wọ́n fi màálùú dáko wọ́n wá fi malu dáko láìmọye ọdún wọ́n tún padà wá tà wọ́n tún pàjẹ́ ó lò ó tán bí ọdún bíi mẹ́ta náà fi kún wàrà rẹ̀ náà fi gbowó ọdún mẹ́ta láàárọ̀ láàárọ̀ wàrà tó fẹ́ fọ́mọ rẹ̀ mu àníjọ́ mo mú àgbà pọ́ńbẹ́ pọ́ńbẹ́ àwọn abẹ́rẹ́ ti máa fún un obìnrin wọ́n wà lọ tà á àwọn máa fi ṣàǹfààní àfi ń sararin dín wọ́n wá ní kí wò wá jókòó wá forí balẹ̀ fọba adẹ́dà olóòṣè ó sì ń jẹran ó dá kéèyàn ó bẹ̀rù ọba tó dáa kàdáàlì kàtàkárínà àlẹkùn Allah subhanahu wa ta'ala ní onítorí bẹ́ẹ̀ la mọ̀ọ́mọ̀ tẹ̀wọ́n rọ̀ fún yín. Lórí tóun fẹ́ bá wò ó, bóyá àádẹ́rú, bá lè máa dúpẹ́ fọba dẹ́dà. Ẹran léyà wa àdìsọ lálàáfíà, ànábì sọ fáwọn èèyàn yìí pé ìníkùntù náà ẹ̀yìtùkún, á ní ìdíkárì lùhùmìlì àdọ́ yìí fọ́kọ̀ sàràtì. Nípìnlẹ̀ tẹ́lẹ̀, wọ́n láà gbọ́dọ̀ kó ẹran léyà wa tó bá pọ̀, a kó pamẹ́sílé kọjá ọjọ́ mẹ́ta lákọ̀ọ́kọ́ nù níbẹ̀rẹ̀ àmọ́ gbò ya ànábì ní fákùlù ẹ máa jẹ́nu rẹ̀ lọ wà dákìrú máa bá dà àlàkùn ẹ wá kó pamọ́ tó bá ṣe wù yín tó bá wù yín ẹ bá kó pamọ́ lọ́sẹ̀ mẹ́ta ẹ bá kó pamọ́ lọ́sẹ̀ mẹ́rin ń bò bá yọ̀ dín mọ́ ẹ lọ́wọ́ ọmọ tó ti ṣe. لن ينال الله نشوءها ولا دماؤها ولكن Amẹ́lì Jùlùd, ẹ̀rí awọ àwọn màálù àti làkúnmítà ń sọ yìí. Ìwáyà Imam Ahmed lọ́dọ̀ Kọ̀tádà, Bùnú Mẹ́n, Filadis Làdọ́ yìí, ó ní Pàkúlù ẹ jẹ nínú ẹran léyà yín, ẹ jẹ nínú ẹran àdáyá, wàtàṣọ́dàkú, kódà ẹ ṣe sàárà nínú rẹ̀, wàtàmtìrú bíjùlù dìhá. ẹ fi awọ rẹ ẹ lò láǹfààní ẹ fi sàǹfààní ó má jẹ gbogbo rẹ àtàwọ̀ àti gbogbo rẹ̀ náà lẹ sun jẹ ẹran àgémáwọ kò sí bàtà gidi tá a lè sọ pé awọ náà fi ṣe mọ́ ọlọ́mọ sì wá lálàjẹrun ó yẹ bẹ́lìtì kò sí bẹ́lìtì awọ mọ́ àfi bẹ́lìtì rọ́bà níjọ yóò lo bẹ́lìtì lólólólólóló ẹ̀ tó fẹ́ pàbúrò yìí kò sí lò rọ́bà ni chemical fabrication ni gbogbo eléyìí ó jẹ́ ń tọ́ba dẹ́dà pè wá padà sórí ẹ̀ pé àǹfààní tẹ́rìn lára ẹ̀ òun làwọn awọ rẹ̀ wà lábẹ̀mí wà á Allahu akbar ó ní ẹ gbọ́dọ̀ ta awọ rẹ̀ torí ó wúlò fún yín. كذلك سخرناها لكم لعلكم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ yìí ó lè wa dáadáa ó ní ká lọ mọ̀ dáadáa o tá a bá wo àwọn ẹran yẹn àwọn èèyàn tẹ́lẹ̀ wọ́n máa rò wípé ẹ tí kiri yóò bá lòun tẹ̀ jẹran léyà ẹ̀rín mímu ebi pa ebi pa ebi yóò pa ọ́ ẹ̀tọ́ kò tó gbogbo léyìn jẹ fẹ́ fún yẹn bẹ́ẹ̀ àwọn alákùnjẹ yóò wá ní wọ́n jáde ẹ̀kẹ́rẹ́sì dàbí náà kẹ́rẹ́ dérẹ́sì wò náà gé bóun náà ṣe gé ẹ̀ padà ẹ̀kẹ́rẹ́sì wá rẹ náà wà nígbà wa àwọn di màálù kan ni wọ́n fún wa màálù kan ó di di màálù kan ni gbogbo àwọn lọ ẹran tiwọn di di màálù kan gbogbo community wọn kan ṣe kí ni wọ́n dẹ̀ tó fún ọlọ́rọ̀ọ́rọ́ gbogbo tó bá wù jáì bàbí ṣe owó tó nì èyí tẹ́ pa èyí tó bá ń ṣe bá èyí tó bá ń ṣàwó. ó wá di lọ́dún yẹn sheik àfàwà muhammadu awal Shawkani àfihàn ọlọ́wọ́rọ̀ à wọ́n wá gé ẹran yẹn wá wọ́n wá mú wá bá wa lẹ́yìn bí ọ̀sẹ̀ kan lẹ́yìn léyà ní skul nígbà tí wọ́n mú dé wọ́n wá fún abí mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin àkàràmọ̀kùnmọ̀ lọ ó dídí ẹran màlúù lẹ́wà mú èkìrí mẹ́ta mẹ́rin wá mọ̀ ẹ̀sìn kò sí wàhálà tí ń sàpọ̀ ẹ mánéèjì rẹ̀ ẹ má bínú àbáta gbà nígbà tá a gbà bẹ́ẹ̀ ló bá di lọ́sàn-án pé ọmọ ẹ̀rọ làrẹ́ sì wá bí nǹkan àbẹ́sẹ̀ mú gàrí wá ká wo ẹran ìwò ká owó ti ń lọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run nígbà tá a kiri mẹ́ran kò sẹ́ni ó lè jẹyọ̀ kan tó sáré parí oúnjẹ ní ẹran kò sí egun lára báwọn bí sáré arábíà ṣe máa ṣe ni wọ́n yọ gbogbo egun kúò àgémé egun kí

Lẹ́yìn ẹ̀rẹ́ na olùṣòwòhà. Ó ní ẹ̀wò dáadáa o, gbogbo ẹran rẹ̀ yìí lẹ́ jẹ òkùnkí tó wò ṣùṣe o. Ẹran rẹ̀ ò ní dọ́dọ̀ òun ní kẹfẹ́ yóò wá sọ yí pé wọ́n pẹran wọ́n pẹran ẹran wo ẹran tá a pa wájú ta tíwọ náà rí ẹran tá a pa náà rí. Torí pé ẹran yẹn ẹran tí ò la pa àwa náà la fẹ́ ọba dàbà ní kò sí tó ń fẹ́ràn rẹ̀ ṣe. wà láti máa wù á kọ́dà ẹ̀jẹ̀ rẹ̀ kò sí tó ń ṣe. ọlọ́run mọ̀ṣẹ̀ wá kẹfìrí ọlọ́run wọn ni ẹ̀ta bá fẹ́ dú adìẹ ẹ wá dú ẹgbẹ̀jẹ̀ rẹ̀ síbì kan. ẹ ráhùn kí lèèyàn fẹ̀jẹ̀ ṣe. wọ́n nítorí pé fìlìjà ìlíyà kó tó di pé wọ́n bà nẹ́bì dìde lójíṣẹ́ a rí pé báyìí láti wọ́n ti ń ṣiṣẹ́ hajj ẹ mọ̀jà gbàgbé wọn. wọ́n ń ṣiṣẹ́ hajj yẹn lójú ayé abrahamu tóbi lórí Ismail nígbà tí Ismail lọ tán ẹ wo distance àwọn duration of time tó wà láàrin ànábì Ismail sáà nàbí wa Muhammad so kí ni yóò ti máa fade yóò ti máa kí ni yóò ti máa fade iléyà tí a lọ yìí mo wá rí pé ah, ẹ má jáde nǹkan kó fade máa lọ́wọ́ kó àwọn ọmọ rẹ wálé kó wọn wálé ọdún sì kó wọn síta tá a bá fẹ́ pẹ̀ràn jáà náà orí wọn ṣe máa pẹ̀ràn ọba wa ìjọba rò pé dáàbì I can't wait my money if I want to eat meat I go and buy it jẹ́ kí wọ́n rí pé ẹ̀sìn ni torí pé wọ́n kó àwa wálé adama làbúrò wa kan bá kọ́ ọmọ wálé ní lọ́dún léyà tó lọ wà ní ìsọ̀tàn fún wa ọmọ nǹkan ọmọ ní máa rántí díẹ̀ ni tó bá kọ́ ọmọ rẹ̀ wálé wọn ò mú wálé rí Sókótó ló wà tó bá mú wálé kọ́ra ẹlẹ́rìí nígbẹ́ tà mẹ́ múrí sí ọlọ́run ti arí ọmọ ìyá mi ẹ̀fẹ́ lábá fẹ́ du ẹran lábá kẹrin rẹ jáde wọ́n bá ká lọ fà á nígbà tí ó rí báyìí tó máa ń sun ẹkún ọmọ tó ti lé lọ́mọ ọdún mẹ́wàá ní máa ń sun ẹkún ó ní dáàdì sọ́ọ̀rì don't kill him ah, ah. ó máa ń sunkún mọ̀ ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó sá kúrò níta ló lọ sábà mọ màmá rẹ̀ nínú ilé wọn àwọn fẹjọ́ sùn màmá pé mọ́mí come and see you have kí ni ram kí ni ká kí ọmọ wa rò pé àgbọ̀n ah, nǹkan máa dé o torí wípé òun tó rí bẹ́ẹ̀ yẹn nígbà tí wọn ò jó witness rẹ̀ sẹ́ẹ̀ mọ̀ pàwọ́ táwa ti gíràn àwa ń ti wá tọ́ bá ti ń pa á tán ìwọ làwọ́ òsè kí ni ò wá wọ́n bá ti yọ fún wa wọ́n ti fún wa ní táwa nídìí ó làwọ́ wa ti gibọ̀ àwọn ẹ̀dá wa fi kàn tó <laughs> wọn ò lè mọ́rọ́ eléyìí àwọn eléyìí kọ́kọ́ ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọ̀rẹ́dì lẹ́yìn tí máa mú ilé adùn ẹlẹ́ẹ̀kẹta a ní kọ́kọ́ fún wa lẹ́ran wọ́n kọ́ kó ọ̀rá rẹ̀ fún wa ná àwọn bàbá mi náà mi rí wọ́n kó ọ̀rá fún wa ọ̀rá làwa lọ jòkó dì

àti iwó àti gbá àtàwò ó lẹ́yìn lẹ́jẹ̀. Ní ẹ́sùn ìjà ilé àtà ń sọ fún wa yìí, táwọn èèyàn bá wá pẹran, ó tó tásùkò ànẹ́bí wa Muhammad. Wọ́n wà lọ mú ẹ̀jẹ̀ rẹ̀, wọ́n wà lọ mọ́ fi kàá bàbá yìí. Ṣé torí pé kíní yẹn ti fèèdì bí tí mo lọ nìyẹn ó ti fèèdì lára wọn wọn ò mọ bí ismaila aleyhi salam ibrahim aleyhi salam wọn ò mọ bá ṣe máa ń ṣe láti mọ àmọ́mọ́ títí tá ànábì fi dé ànábì wa ní khudu anni manasikakum tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ hajj ẹ̀ ẹ́ tàwáfù ni o ẹ̀ ẹ́ ṣe sàfà àti márùwà ni o ẹ̀ ẹ́ dùn lábàfà ni o ẹ̀ ẹ́ gúnran tèmi ni ẹ wò ẹ má wo tàwọn fẹ́ẹ́ rí tán wà wọn. torí àwọn tó ń tàwáfù lé tẹ́lẹ̀ wọ́n ìwọ̀sọ òòrò ni wọ́n máa ń tàwáàfù títí tàbí mi fi dé pé lónìí èèyàn kan gbọ́dọ̀ tàwáàfù lé láì máa wọ̀sán. tó ẹni tí wọ́n ti ń tàwáàfù lé yẹn ti pẹ́. ìgbà yẹn ànábì wa ṣẹ̀ṣẹ̀ pọ̀ fáwọn sàhábà sẹ́mi pé àwọn tẹ́sẹ̀ gba Islam ara ẹ̀ náà ló ń sàwọn bàbá wa náà wọ́n fi fẹ́ mú èyí tán bá bọ̀ nínú ibi tán bí wọn sí nígbà tán gba Islam ǹjẹ́ mi àti ẹ á bí bàbá bàbá wa wo ó bàbá wa wo ló Islam nínú ilé Israel fi start work sáàkó padà sílé rẹ̀ ó rí bàbá wo náà ti ṣe ìsìlámù ńlẹ̀ wa èmi mọ̀ rí bàbá tó ti ṣe ìsìlámù lọ́dọ̀ sí mi ó yá bàbá tó bí bàbá <laughs> bàbá tó bí bàbá tiwa mùsùlùmí ni wọ́n àmọ́ bàbá tó bí bàbá tiwọn láòyè àwọn ò ṣe islam so ó jẹ́ kí ẹ máa bì. Allahu Akbar. Mo kí máa mi fẹ́ bínú pé mo ń sọ̀tàn bọ̀dá yín. Ẹ má bínú torí tọlọ́run. Èyí tó bá kù díẹ̀ káàtó ẹ̀ka bá ń kọ̀rẹ́ẹ̀tì rẹ̀ ni. Ọlọ́run bá ń pa wọ́n mi ń di òrògbó. Ó mọ̀ bá pẹ̀rẹ̀ tó wa. Bí òrògbó ṣe jìnnà ojúde wa tó láti di òrògbó ti kírun. Ẹ sẹ́ni táwọn èèyàn láti di òrògbó. Wọn aláwọ̀ islam wọ́n wá sí àti ẹ̀yìn ìdí àgbọn kéèyàn ó ti dí àgbọn wá sójúde wa fáwọn wá kírun wọ́n wá lọ bẹ́ẹ̀ àìlà àlásàrì magaribi tó bá tiẹ̀ dàsú bá lànà máa ṣe mí èmi sì kéré ń bá ń àwo bàbá àgbà yá bàbá tó máa àpáta wájú ta wa wọ́n wá máa kí wọn bàbá wa ǹlẹ́ o dín má kàtàkó <laughs> ọlọ́mọ sábà pa wọ́n pọ̀ kẹ́. ìyẹn túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala gbọ́dọ̀ bá ti lọ ó máa ń dáwọ̀ ìlú gbàgbé àwọn àpẹẹrẹ àti àwọn oríta ẹ̀sìn tó dá tọ́ba adáda fílẹ̀ fún wa àwọn èèyàn wá rò pé ọba fẹ́ ni láyé ó ní kò sí àtẹ̀jẹ́ rẹ̀ ṣe tó mẹ́gbà lọ́wọ́ wa ní o. kí ló ló ń béèrè lọ́wọ́ wa ìyẹn ni pé ṣé ẹ fẹ́ tẹ̀ láti ẹ̀gbà n tó fẹ́ mọ̀ ni pé àtẹ́kùwà ṣé torí tèmi ló fi ṣe ṣé ó tẹ̀ láṣẹ mi lórí ẹ̀ àbó ṣe ń tó wù n tó fẹ́ gbà lọ́wọ́ wa nu. àwọn olùmọ́mọ́ ń sọ fún wa pé ó dáa sábà fẹ́ pẹran léyà ó jẹ́ pé ẹni tó lẹ́ran lóbìnrin lápèjúwe àbẹ́ni tó lọ́ran lọ́kùnrin lápèjúwe tí ò lè dú ẹran yẹn fúnra ẹ̀ afẹ́ kó dúró níwájú ibi tá ti ń dú ẹran ó jẹ́ pé yóò wù ẹ̀jẹ̀ àkọ́kọ́ bó ṣe tálẹ̀ sọ̀ọ́. so ẹ̀kọ́ mbẹ gán gan tọ́ba abẹ́ẹ̀dà fẹ́ ká mú pé àti ẹran àti gbá àwọn aláàkiri àgbègbè kò sí kankan tí wọ́n mú lọ kàábà tó kàábà ní ẹ̀mí lè lọ. bàbá mi mọ́rọ̀ náà lẹ́kùn Eléyìí láti gbé tí fi fọ́ba tó fi wa tí ò sọ wá dájájá. kan náà ń ajá ògùn. ẹ wàá bí wọn bẹ́ẹ̀ ṣe bí ajáhùn sí ìdí ògùn ẹ máa jẹ́ o ẹgbẹ́ lọ tètè lọ sún ọkẹ́ fi ṣe súyà wọn ò nílé déèdì ẹ nígbà tí wọn sáré òǹdó náà tí wọn ò lẹ́sìn ọba adẹ́dà wa fún wa lẹ́sìn tó dáa ó fún wa nílànà tó dáa kàdáríkà lítùkẹ́bìrún lọ́à ó ní mo fẹ́ kẹ́ ẹ fi gbé títóbi fún mi àlámà àdàkùn lórí ìtọ́sọ́nà ẹ̀sìn tó ń fẹsẹ̀ yín lé. Wàbá ṣe é mú sí. Ẹ wàá wo tó wà mí, ó wá ní wàbá ṣe é ẹ̀fún ní ròódùnú pé yóò gbóore tó tóbi tí òwò owó tó pọ̀ tó ń fi ra tí òwò kí ló lè kọ́sì òun ó ní bàṣẹ ẹ̀fún ní ròódùnú almosini àwọn tábà lè pẹ̀ràn yẹn àwọn tábà lè tẹ̀lé òfin yẹn bí ìgbà tó ń rò wọ́n lọ almosin ó ní gbogbo ẹni tó ṣe nǹkan ẹ̀sìn rẹ̀ bọ́lọ̀ ń ṣe ní ká ṣe pé ọlọ́run mi ó béèrè lọ́wọ́ mi ibẹ̀ láti mọ̀ páwọn tó ń tí ò wọlé yá ǹjẹ́ alẹ́ mọ̀ pẹ́ran kan wọlé yá rárá pàdé mi lẹ́yìn kùlé àlàkẹ́ tí ẹ máa ń pè báwọn ẹ̀rọ tó ti yàgbẹ́ tẹ́mi rẹ ti fẹ́ bọ́ tó wọ́n kàn ní ó yá lẹ́yìn kùlé wọ́n máa wá dún lẹ́yìn kùlé tó wọ́n kàn gbé wọlé ni wọ́n á gbé wá ta ẹran yẹn ó sì ti rù ẹ́ẹ́ almosin torí pé kò sí ìbàtọ́ lọ́run rò ẹni tí ó bá pa ẹran yẹn yóò pa nípa pé èyí tó dáa ni mo fẹ́ rà torí mo fẹ́ fi sin ọba dẹ́dà mi mo sì fẹ́ gba tó dáa jù bẹ́ẹ̀ lọ ọlọ́run bashir mohsinin anabi na wàá ràn bá a gbọ́dọ̀ pa ìran àwọn ẹran mẹ́rin kan ìran ẹran mẹ́rin kankan àwòrán àlùbáyìnú àwòrán à ẹran tójú rẹ̀ dà ẹran ojú rẹ̀ dà a pa wàl àrùjá ẹran tó mú kùn ẹran tó yẹ kìíní àwọn ẹran rọlù wọn wá tẹ kan wá kán wọ́n wá tobi sí ẹsẹ̀ wọn ò wá dúró mọ́ àwa rí i pé ó sì hàn lára ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ ó ní wàlìkẹ̀síràtù wàlà àwùjá ẹran tó rù ẹ́ẹ́ tó jẹ́ wípé irú rẹ̀ àwa òkè kí ló ń ṣẹran yìí wọ́n ló rẹ̀ ni a gbọ́dọ̀ fi palẹ́ ya ẹlẹ́ẹ̀kẹrin wàlìkẹ̀síràtù ẹran tó jẹ́ wípé àlìkẹ̀síràtù lẹ́tì la tún kọ̀. ẹran tí ó kán ibi tó ti wá kán yẹn a wá rí pé gbogbo mùdùmùdù tó wà nínú egun yìí ò sí ń bẹ̀ mọ́ ẹ má fi tó jẹ́ wípé inna ọba mi ọba dáadáa ni la yakbalu illa tayyiba onígbà kan lọ́dọ̀ ẹrú ẹ̀ àbí tó bá tá a bá fẹ́ wa dáadáa